ó tún sọ ẹnìkọ̀ọ̀kan wa kù títí di àsìkò tí a wà yìí òun náà ni ọlọ́run ọba tí a dúpẹ́ fún ọlọ́run ọba yìí ó tún wá parí orí rẹ̀ léwa lórí pẹ̀lú ṣíṣẹ́wà lórí ìlànà ahlus sunnati jama'a ṣíṣẹ́wà kù lórí ìlànà islam níbàmú sí ojú ọ̀nà ahlus sunnati jama'a eléyìí báyìí ni oore tí ó ga jù nínú oore tí ọlọ́run ọba àlekẹ́lá tí ó máa ń ṣe fún ẹ̀dá fún gbogbo ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ yé ẹ̀sìn ọlọ́run ọba yóò mọ̀ yí pé orí tó ga jù tọ́nà ọba àdékẹ́lá máa ń ṣe fẹ́ dà òun náà ní kí ọlọ́run ọba àdékẹ́lá kí ó ṣe yàn ní mùsùlùmí ẹni tí yóò máa rin ìlànà ahlus-sunnah jamaa sọ dúpẹ́ fún ọlọ́run ọba lórí orí ńláńlá tí ọlọ́run ọba àdékẹ́lá tí ó ṣẹ́wà kù lórí èyí abẹ́lọ́run ọba àdékẹ́lá kí ọmọ máa mú wa lórí ìlànà yìí ní gbogbo ìgbà títí di ọjọ́ tí a lọ pàdé ọlọ́run ba ọlọ́lá ilaha illallah ajẹ́rìí pé ọlọ́run ba yìí nìkan ni ọba tó tọ́ láti máa jọ́sìn fún ajẹ́rìí pé kò tọ́ láti wá orogún papọ̀ pẹ̀lú ọlọ́run ba yìí láti gbé ìjọsìn tí ó tọ́ sí ọlọ́run ba yìí nìkan fún ìkankan nínú àwọn ẹ̀dá la malakun muqarrabi wala nabiyyun mursal kò tọ́ ká gbé fún àwọn màláìkà tí wọ́n jẹ́ alásùnmọ́ ọlọ́run jùlọ nínú àwọn ẹ̀dá tàbí ká gbé fún ìkan nínú àwọn ànábì ọlọ́run kò tọ́ bẹ́ẹ̀ àfọlọ́run ọba nìkan ló tọ́ láti máa gbé àwọn ìbádà yìí fún àwọn ìjọsìn yìí ọlọ́run nìkan ló tọ́ láti máa gbé fún bẹ́ẹ̀ ajẹ́rìí eléyìí báyìí a sì fi rinlẹ̀ pé anabi sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run ọba ní ojúṣe ọlọ́run ọba ní ṣe àtọ́rà lékún kí ọlọ́run bá anú ọlọ́run bá tóra jẹjẹ tán ọlọ́run bá fún aṣíwájú ẹ̀dá annabi àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé lànà annabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀dà ní ìbámu sí àlàyé manhajú ahli sunnati wal jama'a fi zikiri al'asma fi zikiri al'asma níbámu sí ojú ọ̀nà ahli sunnati wal jama'a ìlànà ahli sunnati wal jama'a àwọn nǹkan tí ahli sunnati wal jama'a gbajúmọ̀ pẹ̀lú àìlè tí a fi ma ahli sunnati wal jama'a yàtọ̀ fún àwọn alfiraku dọ́ọ̀là àwọn alfiraku dọ́ọ̀là àtọ̀ sí àwọn ìjọ tí wọ́n ti sọnù kó lójú ọ̀nà ahli sunnati wal jama'a ilé tí annabi sallallahu alaihi wasallam tí ó fi lílẹ̀ fún gbogbo wa tó dẹ̀ jẹ́ sí pé wọ́n ń ṣe àfitì ara wọn sínú islam àwọn manhajù tí àwọn ahli sunnati wal jama'a tán fi sí àwọn fẹ́rọ̀kùn wọ̀nyí tí a ń gbéyẹ̀wò lọ pàápàá jùlọ nípa nǹkan tí ó ní ṣe pẹ̀lú dídárúkọ èèyàn nígbà tí a bá ń pèpè sójú ọ̀nà tọ́lọ́run bá pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ aláburú èèyàn àwọn tí wọ́n ń dá ẹ̀sìn ọlọ́run bá tí wọ́n ń dàrú sàwọn tó jẹ́ sí pé wọ́n ń kọ ìkọkúkọ nípa ẹ̀sìn ọlọ́run bá tí wọ́n dẹ̀ ń da àgbọ́yé Islam eléyìí tí ó lálàáfíà tí àwọn èèyàn tó yẹ kán gbọ́yé tó ń dàrú àbáwọn tó ń sọ ìsọkúsọ nípa ẹ̀sìn ọlọ́run bá nǹkan tí ẹ̀sìn ọlọ́run bá mọ́ kù ńbẹ̀ tí wọ́n ṣe àfitì rẹ̀ sínú ẹ̀sìn ọlọ́run bá tẹ́lẹ̀ báyìí sì ń kó bá àgbọ́yé àwọn èèyàn nípa Islam àbí àwọn èèyàn tó yẹ sí pé wọ́n ń ṣe àwọn iṣẹ́ burúkú eléyìí tó yẹ sí pé wọ́n dẹ̀ ń ṣe àfitì iṣẹ́ yìí sínú Islam ìmọ̀ dárúkọ wọn ìmọ̀ ṣàlàyé wọn káwọn èèyàn lè bá mọ̀ wọn láláburú káwọn èèyàn lè bá sá fún wọn kọ́mọ́ bá sí àṣìgbọ́yé Islam látara wọn kámọ̀ mọ́ fojú ẹlẹ́sìn wò wọ́n kán lè mọ ìhàwó làwọn èèyàn kọ sí wọn kán má bàa ba Islam ló kọjẹ́ kán lè má bàa mọ gbé Islam fún àwọn èèyàn nígbè eléyìí tí ó tí ó burú so eléyìí báyìí là ń gbìyànjú láti ṣàlàyé lọ pé kí ni manhaju ali sunnah jama'a sọ nípa dídárúkọ àwọn aláburú yìí ká lè ṣàlàyé wọn ǹjọ́ wà nínú sọ́wà níbàámu sí manhajú alisunna wal jamaa ká dárúkọ wọn àbí kò sí níbàámu sí manhajú alisunna ká dárúkọ wọn. eléyìí là ń gbìyànjú àti gbéyẹ̀wò lọ láti àná tí à ń gbìyànjú àti tàmálẹ̀ sí. inṣàlọ́ a máa tẹ̀síwájú lórí àwọn àlàyé lónìí iná inṣàlọ́ hatta yatabayyana alhaqqu hatta yatabayyana alhaqqu liman arada títí tí òdodo tí ó fi hàn sí gbogbo ẹnikẹ́ni tí bá ń wá òdodo. ṣùgbọ́n síwájú ká tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní àwọn àtúnṣe bíi méjì kan àti àkíyèsí ẹyọ kan tí gbogbo ẹ̀ ń jẹ́ mẹ́ta lápapọ̀ ó ń bẹ nínú ìdánilẹ́kọ̀ọ́ tàná tí mo fẹ́ kí agbẹ́yànjú àti ṣe lónìí síwájú ká tó tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ tí ó ní gẹ́gẹ́ bí amánatun ilmiya ilé ìtọ́lọ́mọba àdìgẹ́lá gbé kọ́ wa lọ́rùn yẹni pé àmánà tó ní ṣe pẹ̀lú àmánà ìmọ̀ wípé ká ṣàlàyé ẹ̀sìn ọlọ́run bá fáwọn èèyàn ká sì máa pèntì ká má gbé ntí ọlọ́run bá àdìgẹ́lá ò gbé kọ́ àwọn èèyàn lọ́rùn ká má gbé kọ́ wọn lọ́rùn ká sì má sọ ohun tọ́lọ́run bá àdìgẹ́lá ò sọ ká gbé ìmọ̀ ọlọ́run bá ká gbé fún àwọn èèyàn gẹ́gẹ́ bọ́lọ́run ti gbé lé wa lọ́wọ́ ṣèlérí náà ń pè ní amánà tún ilmiya gẹ́gẹ́ bí ìtẹ̀lé àmánà yìí so mo ní àwọn àkíyèsí kan lórí àwọn àṣìṣe méjì kan tó wáyé lánàá àti àkíyèsí kan tí mo ní gbogbo ẹjẹ́ mẹ́ta ní àpapọ̀ nítorí pé gẹ́gẹ́ bí ìṣesí mi ní abẹ́ sísọ àmánà yìí òun ni wípé ó kéré nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí mo máa ń ṣe tèmi ò kí ń tún gbọ́ padà mo máa ń tún gbọ́ dáadáa nítorí kí n lè bá mọ ibi tí àṣìṣe wà kí n lè bá tún àṣìṣe yẹn ṣe kó má bàa sí pé àwọn èèyàn ó ṣìnà látara yẹn so nítorí pé eléyìí báyìí ó léwu púpọ̀ fún èèyàn tí àwọn èèyàn bá ń ṣìnà látara rẹ̀ so èmi máa ń tún àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn gbọ́ dáadáa ibi táṣìṣe bá ti wà bóyá nínú àwọn in tí e, ojú sì wò ni àbí ẹnu sì wí èmi máa ń tún wò dáadáa nítorí àti gbìyànjú láti ṣe itkọ́ọ̀n láti ṣe nǹkan dáadáa bó ti yẹ kí ó rí ṣùgbọ́n tí mo wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tàná ó dà kò tí ì pẹ́ sígbà tí àpárí ìdánilẹ́kọ̀ọ́ yẹn tí mo gbọ́ tán mo wá rí àwọn àkíyèsí méjì kan tí mo fẹ́ kí a gbìyànjú kí a gbéyẹ̀wò lónìí ká tó tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ ti tòní so alákọ̀ọ́kọ́ òun náà ni àyà kan tí mo kà lánàá tó jẹ́ àyà alákọ̀ọ́kọ́ tí mo kà lánàá àyà tí mo ní wà nínú Suratul An'am aya seventy four nínú suratul an'am so níbi aya yẹn mo ṣe àṣìṣe níbi kíka aya yẹn níbi àyè kan nínú kálímà kan kálímà gbólóhùn kan nínú aya yẹn bó ṣe wà nínú al-Qur'an ni mo ṣe ka gbólóhùn yẹn ṣùgbọ́n tí mo wá gbọ́ mo rí pójú ọ̀ràn yẹn lé lórí kí n tún ọ̀rọ̀ yìí ṣe níbàámu sí bọ́lá ọba àlejò láṣẹ sọ́nù al-Qur'an tí mo ṣàìṣe kíkà rẹ̀ òun náà ni aya tí mo ti sọ bí tó wà fún al-Qur'an yìí tọ́nà ọba àlejò sọ أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلئة إني أراك وقومك في ضلال مبين ànínú آيائي yìí tí mo kà lánàá ìgbà tí mo débi kálímà àtẹ̀tẹ̀kìzù asùnámẹ́n àtẹ́kìdù ni mo fi ka àtẹ́kìdù ni mo kà ń bẹ́ àtẹ́kìdù ló dẹ̀ wà ń bẹ́ so yíba ní sí so àwọn yẹn ìtumọ̀ rẹ̀ lọ síbi ọlọ́ba yìí pé wà idh qala Ibrahim li abihi Azar ọlọ́ba ní ànẹ́bì máa rántí mo sàlàyé fún aláàánú pé tọ́lọ́ba àlekẹ́lá bá fi sọ̀tàn fún ànẹ́bì sallallahu tó ń túmọ̀ àsìkò pé ànábì máa rántí ìgbà tí ànábì Ibrahim alayhi salatu wassalam tó ń sọ fún bàbá rẹ̀ azar tó jẹ́ azar bàbá ànábì Ibrahim ní jẹ́ azar kèfèrí ni bàbá yìí ẹlẹ́bọ ni bàbá yìí ànábì Ibrahim wọ́n sọ fún bàbá rẹ̀ pé atattakhidhu asnaman alihah eré bàbá mi ṣé wàá wá mú àwọn ère yìí ní ọlọ́run ọba tó máa jọ́sìn fún ni ṣé wàá mú àwọn ère tó jẹ́ sí pé ẹ̀yin fúnra yín lẹ fọwọ́ ara yín gbẹ ẹ̀yin fúnra yín lẹ rà wálé wàá wá mú àwọn nǹkan wọ̀nyí àwọn eré wọ̀nyí ní olùjọ́sìn mi olùjọ́sìn fún mi lẹ́yìn ọlọ́run ọba níbí inni araka wa qawmaka fi dalalin mubin anabi ibrahim ni mo rí ìwọ bàbá mi dájúdájú mo rí ìwọ bàbá mi àti àwọn ìjọ rẹ nínú àná tó fojú hàn látara wípé ẹ̀ ń jọ́sìn fún ère lẹ́yìn ọlọ́run ọba ẹ mú ère ní tẹ́ jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba so nínú àyà yìí ẹ̀rí pé ọlọ́run bá àdìkẹ́lá ó dákọ̀ azar tí ṣe bàbá anabi ibrahim ẹlẹ́bọ ọlọ́run sì dákọ̀ rẹ̀ nídàkọ̀ ìfàbùkù kan níní lórí ìlànà ẹ̀bọ tí bàbá yìí rìn ọlọ́run bá àdìkẹ́lá dẹ̀ gbé ọ̀rọ̀ anabi ibrahim wá nígbà tó ń ṣe dáwà fún bàbá rẹ̀ anabi ibrahim dákọ̀ bàbá yìí nídàkọ̀ aláburú nítorí pé ọ̀ṣẹ̀bọ ni bàbá yẹn atẹ́tẹ́kìzù asnaman aliah so yíba nísìnyí tí mo sọ pé anabi ibrahim ọlọ́run ọba ó mú Ah, nípa anabi ibrahim nípa anabi ibrahim sọ̀rọ̀ bàbá rẹ̀ ọlọ́run sì sákọ̀ ọlọ́run sì gbé ọ̀rọ̀ yẹn masakọ̀ zam ní ìgbéwa ẹni tí ń bú bàbá anabi ibrahim tí ń fi àbùkù bàbá anabi ibrahim nítorí pé bàbá anabi ibrahim kọ́ ó ń gbé ẹ̀tọ́ ọlọ́run bá fún ẹ̀dá pàápàá jùlọ àwọn tó tún yẹ pẹrẹ jùlọ nú ẹ̀dá béèyàn bá gbé fún ẹ̀dá mi ìgbà tó jábì ìgbà ẹbọ ni látó má sọ ara yín ti ẹ̀fọ́ ara yín dá fúnra ara yín so eléyìí báyìí ẹbọ ni kí yẹn gbé ìjọsìn fún ẹ̀dá mi yàtọ̀ fún ọlọ́run bá gbogbo bá ṣe wù kẹ́dà yẹn kọ́ lọ́lá tó àbí kí ó tóbi tó lójú wa naam so àyà yìí mo sì kà lánàá pẹ̀lú pé mo lo gbólóhùn mo ka gbólóhùn àtẹ̀tẹ́kìzù mo kà ní àtẹ́kìzù so nínú àmánà ìlmíyà ni pé mo gbọ́dọ̀ ṣàtúnṣe rẹ̀ kí n kà bí ọlọ́run bá lè kẹ́ láti gbé àyà yẹn wá gẹ́gẹ́ nínú alukur'an so ọlọ́run bá lè kẹ́ kó foríjìn wa lórí àṣìṣe tí ó ṣẹlẹ̀ ní àná yìí so ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn àkíyèsí tí mo rí pọ́jọ́ ọ̀ràn yẹn lé mi lórí kí n pè lórí ìdánilẹ́kọ̀ọ́ ilé tó wáyé lánàá síwájú ká tó tẹ̀síwájú ní òní yìí. so bákan náà nínú àwọn nǹkan tí mo tún ṣe àṣìṣe lórí ẹ̀ lánàá níbi kíkà òun náà ni ọ̀rọ̀ imam ahmed rahimahullahu ta'ala tí mo fi kárí ìdánilẹ́kọ̀ọ́ ti tànà ọ̀rọ̀ imam ahmed yẹn tó níbẹ̀ mo ṣe àṣìṣe kíkà ń bẹ̀ ìgbà tí mo wá parí ìdánilẹ́kọ̀ọ́ yẹn tí mo ń tún ìdánilẹ́kọ̀ọ́ yẹn gbọ́ gẹ́gẹ́ bí mo sọ pé mo sábà máa ń ṣe láti wo àwọn ibi tí àkíyèsí bá wà ibẹ̀ ni mo ti wá rí ibi tí mo kà yìí á ah, wá yà mí lẹ́nu gan pé á ah, ṣé pé mo lè ka ọ̀rọ̀ yìí báyìí ah, ó wá yà mí lẹ́nu gan bẹ́ẹ̀ lillahi kamal ọlọ́run bá ní ọba tí ó pé jùlọ so eléyìí báyìí á ṣiṣẹ́ lórí ahọ́n ni so tó yẹ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo ti rí mo wá wò pé tá bá fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó níyì lábẹ́ àmánà ni pé mo gbọ́dọ̀ ṣe àtúnṣe ibi tí mo kà yẹn so òun náà ni gbólóhùn yìí gbólóhùn yẹn àyè kan ni mo sì kà ń bẹ̀ so ibi tí Imam Ahmad bet ní ẹsẹ̀ gbólóhùn yẹn ẹ jẹ́ n ka gbogbo ẹsẹ̀ gbólóhùn yẹn kí n wá sọ ibi tí ẹnu ibi tí àṣìṣe wà ń bẹ̀ kí n dẹ̀ sọ ìtọ́ yẹ wà ń bẹ̀ Imam Ahmad ní parí ọ̀rọ̀ tí a fi parí lánàá wọ́n ní wàá fi jumlati inna ahlal bida'i wal ahwa' لا ينبغي أن يستعان بهم في شيء من أمور المسلمين فإن في ذلك أعظم الضرر على الدين مع ما عليه رأي أمير المؤمنين أطال الله بقاءه so بقاءه بقاء نمي بيتموتي سي مistake ني بقاء بعد ما فكر لنا مكاني دقاء بكسر بكسر الباء بكسر الباء nítòsí yẹ kó wà ń bẹ̀ ni bàkọ́ ní fatihilba ìgbà tí mo wá gbọ́ ah, ó yà mí lẹ́nu púpọ̀ yà lillahi kamal ọlọ́run ọba lọ́ba tó pé jùlọ pé irú àṣìṣe yìí ló lè ṣẹlẹ̀ so mo wá rí i pé ó yẹ kí n ṣàtúnṣe rẹ̀ so bàkọ́ ù ni kì í ṣe bìkọ́ ù bí fatihilba kì í ṣe bí kẹsìrìlba so atọ́lá allahu bàkọ́ ahu minat tamasuki bi sunnati wal mukhalafati li ahli bidai Hmm? وفي الجملة إن أهل البدع والأهواء لا ينبغي أن يستعان بهم في شيء من أمور المسلمين فإن في ذلك أعظم الضرر على الدين مع ما عليه رأي أمير المؤمنين أطال الله بقاءه من التمسك بالسنة والمخالفة لأهل البدع ورحمه الله عن مناقب الإمام أحمد بن الجوزي رحمه الله تعالى آه, page 251 page 252 mo ka ọ̀rọ̀ yẹn ní ẹ̀kúnrẹ́rẹ́ lánàá ibi tá a parí ọ̀rọ̀ yẹn sí nìyẹn so mo wá rí i pé ó jẹ́ ọ̀ràn yẹn kí n ṣe àtúnṣe ààyè yẹn náà nínú ẹlẹ́ẹ̀kẹta tí mo ní àkíyèsí lòun tí mo ní mo fẹ́ pàkíyèsí lé lórí kì í ṣe pé mo ṣàṣìṣe ń bẹ̀ ṣùgbọ́n àwọn yẹn lè sì bẹ̀ gbọ́ so òun náà lẹ́lẹ́kẹta tí mo fẹ́ pàkíyèsí lánàá nígbà tí mo ń sọ̀rọ̀ ẹ̀rí pé mo ní manhajú ká sọ wípé èèyàn gbọ́dọ̀ dárúkọ yàn nígbà tí a bá ń tábà ń ṣàlàyé ẹ̀sìn tábà ń ṣe dáwà àyè dárúkọ èèyàn pé ó yapa manhajú ali sunnah wal jamaa pé ká máa dárúkọ èèyàn tí mo ní manhajú yìí manhajú àwọn oníbí dáa ni bẹ́ẹ̀ ni bó ṣe rí náà ni mo sọ yẹn manhajú àwọn oníbí dáa ni wọ́n sọ wípé àkè ń dárúkọ àkè ń dárúkọ èèyàn kò yí báyìí nìsín manhajú àwọn oníbí dáa ni ṣùgbọ́n àwọn tí mo gbà lérò pẹ̀lú àwọn oníbí dáa òun náà ni àwọn tó jẹ́ sí pé àwọn gangan ni wọ́n pilẹ̀ ìròrí yìí ni wọ́n ní manhajú yìí tó jẹ́ sí pé wọ́n mú manhajù yìí wá láti fi kanta manhajù sálàfù ni wọ́n wá ń pe manhajù yìí ní manhajù alisunnati wal jamaa ní pé kò dáa kí èèyàn máa dárúkọ èèyàn kò bẹ́kọ̀ọ́ mu kí èèyàn máa dárúkọ èèyàn lábẹ́ hadithu barira ilé tí ó ṣẹlẹ̀ tí ìyàwó aisha radiyallahu anha tó ra ìyàwó barira tó bọ́kùn ẹrú lọ́rùn ẹ̀ kúrò lọ́wọ́ àwọn olówó ẹ̀ so nínú hadithu yẹn so nígbà tí àwọn tí wọ́n jẹ́ olówó bayero tí wọ́n wá gbé májẹ̀mú kalẹ̀ pé àwọn ta bayero fún yàrá Aisha ń tòótọ́ kó bọ́kùnrin lọ́rùn rẹ̀ ṣùgbọ́n wà láàrù wípé tí bayero bá kú àwọn làwọn jogun rẹ̀ yàrá Aisha ò ní lè jogun bayero tó lè jẹ́ pé ìdájọ́ ṣẹ̀ríà ni pé ẹni tí ó bá bọ́kùn ẹrú lọ́rùn ẹni òun ni ó jogun ẹrú yẹn nígbà tẹ́rù yẹn bá kú tí ò bá láwọn tó lè jogun rẹ̀ àbó ní àwọn tó lè jogun rẹ̀ ṣùgbọ́n wọn à jogun rẹ̀ tán ẹni tó ra ẹni tó sọmọ ẹrú yẹn dọmọlúwàbí náà yóò jẹnu ogún yẹn nígbà tí àwọn mọ̀lẹ́bí ọba lè jogún rẹ̀ tán so àwọn wọ̀nyí wá ní àwọn ó ta ìyá wa bàrí ọ̀rọ̀ fún Aisha radiyallahu anha ṣùgbọ́n alùwàlà àwọn ò ní gbé fún Aisha àwọn làwọn ó jogún rẹ̀ tí bàrí ọ̀rọ̀ bá so ọ̀rọ̀ yìí dé tí bànẹ́bí sallallahu alaihi wasallam anábì wa ni ma balu aqwam yashtarituna shurutan laysa fi kitabillah hmm? so ila akhiril hadith ẹsẹ̀ hadith yẹn la fẹ́ kà fara wa ní sì fẹ́ kó gbà wá lásìkò lórí ibi tí à ń lọ gangan lónìí mo kàn fẹ́ pàkíyèsí ni so anábì ní má bá lè aqwam anábì ọ̀dárúkọ àwọn tí wọ́n ṣe aburú yìí tí wọ́n gbé májèmọ́ aburú yìí kalẹ̀ so anábì kan ní má bá lè aqwam ni so ìyẹn ni pé anábì ò kí ń dárúkọ so wọ́n ní eléyìí ni manhaj anábì sallallahu alayhi wa sallam náà wọ́n sọ pé manhaj tí wọ́n fi ń ti sọ́dọ̀ anábì sallallahu alayhi wa sallam táwa lóhun nìkan ni manhaj yìí ò ń dárúkọ yìí manhaj tí kò dáa ni àwọn oníbí dáa ni wọ́n ní manhajù yẹn pé ká sọ wípé èèyàn ò dárúkọ kò báyìí nísìn so ká fi ká gbé e ma lórí wípé èèwọ̀ ni kéèyàn dárúkọ kò bẹ́kọ̀ mu kò pé kéèyàn máa dárúkọ eléyìí àwọn oníbí dáa ló ní so tí n bá sọ pé àwọn oníbí dáa ló ní mí ń gba èrò wípé àwọn tí wọ́n ń sọrú ọ̀rọ̀ yìí láwùjọ ti wà yìí oníbí dáa ni wọ́n àwọn tí wọ́n gbé ìròrí ìkalẹ̀ tí wọ́n gbé manhajù ìkalẹ̀ òun ni mo gbà lérò pé oníbí dáa ni wọ́n káwọn èèyàn má bàa wá sí mi gbọ́ pé bóyá mo ti ṣe tẹ̀bíẹ̀ ìwù àwọn tí wọ́n ń sọrú ọ̀rọ̀ yẹn láwùjọ yìí tí ara àwọn tí wọ́n ń sọrú ọ̀rọ̀ yẹn láwùjọ yìí àwọn yẹn gbàtàn jẹ pẹ̀lú ìkọkúkọ tí àwọn oníbídà yẹn kọ ni so ìfẹ́ inú dẹ̀ gbé wọn ni wọ́n fi làwọn náà fi kàkàkùkà ni wọ́n fi gbé ìròyìn yìí tó fi ń gbé káàkiri so àìmọ̀kan ló ṣe wọ́n tàbí ká sọ wípé àìmọ̀kan náà ni àti àìní àìní ojú jíjìn nínú kíka nǹkan àfihàn ka nǹkan díẹ̀ fihàn ka nǹkan kan kó wá rò pé bóyá gbogbo nǹkan lòún ṣe rí kó wá bọ́ta kó máa wá fanfò lórí abala kan tó rí so àìjinlẹ̀ tó nínú ìwádìí ìmọ̀ òun náà ni ó fà á táwọn fi gbà tàn jẹ pẹ̀lú nǹkan tí wọ́n rí wọ́n rò pé kò sí nǹkan míì mọ́ so nígbà táwọn ti rádìsì yẹn tó lè jẹ́ pé hadith tó lálàáfíà ní tòótọ́ kò yẹ báyìí tí ò sí àtakò lórí ìlàlàáfíà àti ìrìnlẹ̀ hadith yẹn tán dẹ̀ ti rí ó dẹ̀ bá làákàyè wọn mu tó yẹ báyìí nísìnyí so àwọn náà bá hàn wọn bá bẹ̀rẹ̀ sí máa polongo manhaj yìí wọn à máa pé manhaj yìí manhaj àwọn níbi dáa ni so wọn à sì rí náà láwọn nǹkan míì so ojú kan náà ni àwọn fi ń rí náà náà bá ń náà bá bọ́ta náà bá bẹ̀rẹ̀ sí máa gbé jáde pé kò sẹ́ ìwà ìlẹ́kọ̀ọ́ ni náà máa bá yẹn máa dárúkọ ìwà ìlẹ́kọ̀ọ́ ni ó túmọ̀ sí pé òun ṣe kẹta rẹ̀ ni òun bínú ẹ̀ ní nǹkan kan so báyìí àṣìṣe ńlá gbáà ni so àì jinlẹ̀ tó nínú ìwádìí òun ni máa ń farú nǹkan báyìí so ìgbà lérò páwọn yẹn ti di oníbídà so n tí mo rí ni pé ìfẹ́nú gbé wọn àìwádìí ìmọ̀tó ó gbé wọn àìmọ̀kan gbé wọn látara abala kan tí wọ́n rí tí wọ́n wá ti torí ẹ̀ tí wọ́n dẹ̀ rí lọ́dọ̀ àwọn tó jálá burú táwọn fẹ́ lò láti fi kọ̀ndẹ́ẹ̀mù manhaj alisunna làwọn náà bá gbé láti máa ń sọ fún wa pé ká sọ́ra pẹ̀lú àwọn tíra táwọn kà àtàwọn ìjòkó wáàsí táwọn lọ àtàwọn afá táwọn gbàmọ̀ látọ̀dọ̀ wọn kí wọ́n má lọ gba yìí sí náà kọ́ mọ́ rò pé mọ́ra lòún gbà so eléyìí ló kó bá wọn so ìgbèrú pé tí gbogbo bí mo ti ń pààrà pé àwọn oníbídà ló ní manhaj yẹn nínú ìdánilẹ́kọ̀ọ́ tàná kì í sàwọn eléyìí ni mo gbà lérò torí pé mo ráwọn eléyìí gẹ́gẹ́ bíi pé wọ́n wọ́n gbàtàn jẹ lórí tí àwọn ẹni ìṣáájú tó gbé oníbídà yìí kan kọ́ ni. now nítorí pé nínú manhaj ahli sunnah wal jama'ah ni pé laysa kullu man ibtada'a mubtadi' manhaj al-sunnah wal jama'ah ni pé kìí ṣe gbogbo ẹnikẹ́ni tó bá ṣe bídà ní jẹ́ òní bídà hmm? laysa kullu man waqa'a fil bid'ah waqa'at al-bid'atu alayhi kìí ṣe gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe bídà aláma pè ní òní bídà aláwọn shurut aláwọn mawani' aláwọn aláwọn mawani' at-takfir ṣe bá ní sin aláwọn dawabit at-takfir kí làwọn òfin tó wà fún ìpinnu ní kí làwọn májẹ̀mú tó wà fún kí làwọn nǹkan tó lè kọ díyàn káàfin ní pè ní kèfèrí so gbogbo àwọn nǹkan wọ̀nyí láàrin láti wò náà ká tó sọ wípé mọ̀tẹ́dín èlèyàn pé báyìí nìsín pé àbí káfíìrì lèyàn ṣé báyìí nìsín so tá a bá sọ pé mọ̀tẹ́dín èlèyàn a jẹ́ pé gbogbo àwọn ṣòrúùtù yẹn ó ti pé lára rẹ̀ àwọn àmọ̀wá ní òyìn ẹ̀dẹ̀ ti kú fún so yẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ so téèyàn òfin fi ń sáré péyàn ní mọ̀tẹ́dín àyàfi ká rí pé gbogbo àwọn májẹ̀mú yẹn ti pé gbogbo àwọn àdọ̀wábìtò yẹn ó pé pátápátá Naam, ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo wa la mọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá wà rìn lórí manhaj alisunat jamaa ló mọ̀ yìí pé àfẹnití nǹkan bá ń dààmú yàn nílé yìí wípé tá a bá sọ pé mọ̀tẹ́dín èlèyàn a sọ wípé káfíìrì lẹ́nu yẹn mùsùlùmí náà ni ṣùgbọ́n mùsùlùmí tí ìsìláàmù rẹ̀ tó mẹ́hẹ̀ tí ò dúró déédéé ni tí ìsìláàmù rẹ̀ tí ò lálàáfíà ni òun ni mọ̀tẹ́dín oníbídà ẹni tí ó ń fi sínú ìsìláàmù ní tí ò sí lára ìsìláàmù tó wá ń pè ní ìsìláàmù tó ń rìn ìlànà míì láti ṣe islam tí islam ò ní ìbáka pẹ̀lú ìlànà yẹn náà ń pè ní mubtadi'in kò tí wàá túmọ̀ sí pé ó ti di káfíìr àyàfi lọ́dọ̀ àwọn khawarij tí gbogbo yín náà ti mọ̀ àwọn jàbátá àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn náà gbà pé tá bá sọ pé mubtadi'in lèèyàn káfíìr nìyẹn lọ́dọ̀ wọn so ẹ̀yin náà sì ti mọ manhaj wọn pé àwọn eléyìí àwọn khawarij ni wọn àwọn kan pè mùsùlùmí ní kèfèrí ni láì ní farabalẹ̀ láì lágbọ́yé ẹ̀sìn mo rò pé pẹ̀lú ilé láì láti gbọ́ àgbọ́yé nǹkan tí mo fẹ́ pè wá sí rí pé àwọn mọ̀tẹ́díàn tí mo ń sọ lánàá pé àwọn tó bá lórí manhaj yìí oníbídà ni wọn àwọn tí wọ́n gbé manhaj yẹn kalẹ̀ ni kì í ṣe àwọn tí wọ́n ń yá manhaj yẹn lò táwọn ò mọ aburú tó wà ń bẹ̀ fẹ́ pé wọ́n ń we àgọ àlà wọn àwọn kan ń rin ojú ọ̀nà ẹgbẹ́ kan ni àwọn ò tiẹ̀ rí bòmíì rárá so kì í ṣe àwọn yẹn ni mo gbà lérò kò yí báyìí ní ṣètò irú àwọn yẹn a pé àwọn àmọ́ aburú tí wọ́n ń sọ á ṣàlàyé fún wọn àdé ń rántán pé gbogbo àlàyé tá a bá ń ṣe fún wọn kọ́nà bá àdékẹ́lá kó jẹ́ kí ó yé wọn kọ́nà bá àdékẹ́lá kí ó lò ní sábàbí dáadáa fún wọn àti àwa tí à ń ṣe àlàyé náà la ilaha illallah. so lásàrà báyìí màá tún tẹ̀síwájú lórí àwọn àlàyé nílé tí yóò mú ọ̀rọ̀ yìí tí yóò mú yé gbogbo ẹnikẹ́ni tí bá ń wá òdodo lónìí insha lẹ́yìn àwọn ẹ̀rí tá a ti mú wá nínú alukur'an lánàá amúrísí sí àyà wá nínú alukur'an lánàá àdèmúrísí hadith wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni a mú àwọn àtharu wa látọ̀dọ̀ àwọn salafu umma àwọn ẹni ṣáájú al'umma yìí lórí manhaj wọn tí wọ́n rìn lórí ìmá gbógun ti oníbídáyì àti ìmá dárúkọ wọn ìmá dárúkọ aláboró nígbà tí a bá rí pé ń ṣe aburú ṣe rí ká sọ wípé ká máa dárúkọ kò yí bá nísìn ẹ rí i pé àwọn náà mú hadith wá lánàá pé ẹ tí mo dẹ̀ ti ṣàlàyé lónìí náà pé má bá lo àkọwà màdàbí sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ìgbà míì bẹ tó yẹ sí pé èèyàn ò ní dárúkọ àgbà yẹn wọlé pé èèyàn máa dárúkọ láwọn ìgbà míì èèyàn ò ní dárúkọ láwọn ìgbà míì kéèyàn wá ní kò sí ìdárúkọ rárá kó kọ̀ǹdẹ́mù abala kan ìyẹn làwọn onígbà máa ń hàjù tí ò dáni torí pé n tó rinlẹ̀ lọ́fẹ́ máa kọ̀ǹdẹ́mù yẹn tó wà nínú ẹ̀sìn tẹ́rì wà fún un tọ́lọ́mọba àlekẹ́lá ṣe gan nínú alukur'an tàlẹ̀ tí mẹ́rin wá bí tọ́lọ́mọba àlekẹ́lá ti dárúkọ rẹpẹtẹ nínú alukur'an níta nàbí sallallahu alaihi wasallam ṣe tó dé àrìnlẹ̀ táwọn sálàfù ṣe lọ́fẹ́ máa kọ̀ndẹ́mù yẹn ọwá fẹ́ mú apala kan ọfẹ́ fabala kejì lẹ̀ atu'minuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd ọlọ́run bá ní sẹ́ máa ní ìgbàgbọ́ sí apá kan tíra ní ẹ máa wá ṣe kèfèrí sápá kejì fama jazaa'u man yaf'alu dhalika illa khizyun fil hayati dunya wa yawmal qiyamati yuradduna ila ashaddi al'adhab ọlọ́run ní kò sí ẹ̀san tá a sẹ́gbọ́ àwọn ẹni tó bá ń ṣe irú nǹkan báyìí ju pa yẹpẹrẹ wọn lé ayé lọ tó bá jẹ́ bíra kìyàmà á tún dá wọn padà sínú ìyà ìyà tó ń le koko lọ́jọ́ gbéra kìyàmà kọ́nà bàlẹ́ kíra kọ́ làwà kó ń bẹ̀. sọ àwọn onígbà kéèyàn má bala kan kó wá kọ̀ ń dẹ́mu abala kejì kò yẹ báyìí nísìn so abala ká dárúkọ orin lẹ́nu Islam ọlọ́run bàlẹ́ kíra dẹ̀ fi ọ̀nà yẹn ó fi ṣe dáwà náà Al-Qur'an tọ́nà bá ríkẹ́lá dákọ̀ àwọn aláburú rẹpẹtẹ àti mẹ́rìíwá fún nínú Al-Qur'an lánàá anabi sallallahu alayhi wa sallam náà dákọ̀ rẹpẹtẹ nínú hadith àti mẹ́rìíwá so bẹ́ẹ̀ náà ni ibòmí náà ọlọ́run bá náà ò ní dárúkọ anabi náà ò yẹ ní dárúkọ so yẹ bá ní sìn so àwa gba méjèèjì pé ìgbà míì ẹ lè dárúkọ ìgbà míì ẹ lè má dárúkọ ṣùgbọ́n ká wá ní èèyàn gbọ́dọ̀ dárúkọ rárá ní gbogbo gbà ẹ̀ ní máa dárúkọ ìrọ̀ ah, o àbí kí ní gbogbo gbà lèèyàn máa dárúkọ kò sígbà tí tó bá jẹ́ sí ẹni tí ó ń saburú yìí ẹni tí ò gbajúmọ̀ ni àbáláyì màkan ni èèyàn tí ò máa ti ń ṣe ni kò gbajúmọ̀ àwọn èèyàn má kò ní ìdíkẹ́ wulẹ̀ dárúkọ rẹ̀ torí pé èyí dárúkọ rẹ̀ yìí bíbá bẹ́ẹ̀ ń fún ní popularity láwùjọ ni ẹ̀ ń ṣàhárọ̀ ẹni ẹni táwọn èèyàn mọ̀ ẹ̀wá bẹ̀rẹ̀ sí máa polongo rẹ̀ ẹ máa pariwo rẹ̀ ẹ máa pariwo rẹ̀ sáyé káwọn èèyàn lè mánu so ẹ máa fún aláyì màkan ní unnecessary recognition nìyẹn so kò ní ìdíkẹ́ dárúkọ orí èèyàn ẹ̀ka gbógun taburú rẹ̀ lásán ṣùgbọ́n ẹni tó yẹ pé àwọn èèyàn máa àwọn èèyàn sì nífẹ̀ẹ́ rẹ̀ àwọn èèyàn sì ń gbàtànjẹ pẹ̀lú ẹ̀ olùmọ̀ni tó yẹ sí pé gbogbo tó bá sọ àbí tó bá ṣe àwọn èèyàn rí gẹ́gẹ́ bí ẹ̀sìn ọwọ́ aṣaburú kan dandan ni kẹ́ ẹ ṣàlàyé ẹ̀ káwọn èèyàn fi mọ̀ pé aláburú lẹ́nu yìí aláburú ni so that àwọn yóò lè jìnnà sí wọn ní máa fojú ẹni táwọn yẹn lè mẹ́sìn lọ́dọ̀ rẹ̀ wọn ní máa fi wò wọ́n lè máa sọ́ra fún gbogbo tí bá ti ń jáde lọ́dọ̀ rẹ̀ ní ìròrí ni àbí ní ọ̀rọ̀ ni àbí níṣẹ́ ni wọn ní máa mú àyàfi pẹ̀lú sọ́ra wọ́n máa sọ́ra pẹ̀lú ẹ̀ so eléyìí báyìí ni àwọn bọ̀wábìtù kéékèèké tó wà fún dídárúkọ àbí àìdárúkọ so eléyìí làwọn onígbà kẹ́nìkan fẹ́ ba manhajú tó rinlẹ̀ àbí in tó rinlẹ̀ ní Islam kẹ́nìkan fẹ́ wá gbógun ti kọ́ wá fẹ́ máa pè yún ní manhajú alisunnatu jama'a àánú àlegbà láyéláyé á ní láti ṣàlàyé fún gbogbo ẹni tí bá ń wá òdodo náà ní ìtẹ̀síwájú lórí àwọn àtharu tá mú wá látọ̀dọ̀ imam ahmed rahimahullahu ta'ala ẹ̀rí pé lánàá amótú imam malik wa ti mú wá rẹpẹtẹ lánàá lórí àwọn àyíma so à ń ṣàlàyé lọ lórí àwọn àtàrù kan tó wà látọ̀dọ̀ imam ahmed títí tí àsìkò fi dábàlágbára lẹ́yìn àná inshallah ta'ala a tẹ̀síwájú lónìí inshallah àtàrù kan tí a fi bẹ̀rẹ̀ lónìí òun wà nínú tabaqatu alhanabila tabaqatu alhanabila ní mujallada lákọ̀ọ́kọ́ volume one page two hundred and thirty-four àtàrù yìí wọ́n gbà wá látọ̀dọ̀ ali ló gba ali ibn abi khalid òun ló gba آه، إبواي لا تدى إمام أحمد رحمه الله تعالى وقال علي وقال علي بن آه، وقال علي بن أبي خالد وقال علي بن أبي خالد قلت لأحمد بن حنبل <coughs> أفوى علي بن أبي خالد أولون صفون أحمد بن حنبل إمام أحمد رحمه الله قال كبارك إمام أحمد إن هذا الشيخ ونرجع شيخي أكبر فاي لا شيخ أكبر لا شيخ حضر معنا شيخ كاني fẹ́ẹ́ pé ọ wá pẹ̀lú wa sọ́dọ̀ rẹ̀ imam ahmed wàhúwà jáàrí ó ní aládùúgbò mi dẹni aládùúgbò mi ni sheikh yìí ọkọ̀dé na haituhu àrùn julin mo dẹ̀ ti kọ̀ fún nípa ọkùnrin kan pé kọ́mọ̀ máa bá a ṣe má kọ́mọ̀ máa jòkó tì má kọ́mọ̀ máa rìn sọ́dọ̀ rẹ̀ má kó sọ́ra fún un wa yuhibbu an yasma' qawlaka fihi ṣùgbọ́n bàbá yìí wá nífẹ̀ẹ́ àti gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ahmed nípa ẹni tí mo sọ lára nípa pé kó jìnnà sí ó fẹ́ gbọ́ kí ni Imam Ahmed náà fẹ́ sọ nípa ẹni yìí torí pé bàbá yìí nígbàgbọ́ wọ́n sì nífọ̀kànbalẹ̀ sí tí wọ́n bá gbọ́ lẹ́nu Imam Ahmed púpọ̀ so ẹni táwọn wí òun náà ni Harithu al-Qasir Harithu al-Qasir ẹni tí mo ní kí aládùúgbò mi yìí ṣéèkù tí mo mú wáyé tí mo ní kọ́ mọ́ jòkó tí kọ́ mọ́ gbọ́kọ́rọ̀ lẹ́nu rẹ̀ kó sọ́ra fún òun ni Harithu al yaani Harithan al ẹni tí ó gbà lérò náà ni ah, Harith al òun náà pè ní Harith al Harith ibn Asad al-Muhasidi òun ni ẹni tí mo ní kó sọ́ra fún kó má jókòó tì wa kunta ra'aytani ma'ahu munzu sinina kathira wa kunta ra'aytani ma'ahu munzu sinina kathira tí rẹ̀ Ahmad bin Hanbal rẹ̀ Imam Ahmad sì máa ń rí mi pẹ̀lú Harith yìí ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn o máa ń rí mi pẹ̀lú ẹ̀ fakultali rẹ̀ Ahmad wá sọ fún mi wípé la tujalishu mọ́ kí n má máa jókòó rẹ̀ Ahmad sọ fún mi ẹni tó mú tó mú yẹn wá bá imam ahmed ní sọ̀rọ̀ níwájú imam ahmed yẹn ẹni tá ń pè ní aliyu bin abi khalid òun ló ń sọ̀rọ̀ ní ọ̀dọ̀ imam ahmed pé arif ibn hasan ibn hasibi tó máa rí mi pẹ̀lú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn yẹn tó wá ní kí n má jòkó pẹ̀lú ẹ̀ mọ́ kí n má bàrìn mọ́ kí n má mú mà lọ́dọ̀ rẹ̀ mọ́ kí n má má jòkó pẹ̀lú ẹ̀ mọ́ yẹn so òun lẹni tí aládùúgbò mi yìí náà tí mò ń sọ lára pé kọ́mọ̀ mà bá ṣe mọ́ so fama takulu kí lọ fẹ́ sọ fún wa nípa harith ibn hasan al-muhasibi yìí فرأيت أحمد قد احمر لونه àfáwà aliyu bin abi khalid wa ni òun lẹ́sẹ̀kẹsẹ̀ tó ń sọ̀rọ̀ yìí tán fún imam ahmad báyìí ó ń wá rí imam ahmad tí láwùnù rẹ̀ ti pọ́n ẹni pé àwọ̀ imam ahmad ti pọ́n gan lẹ́ni tí ń bínú ojú rẹ̀ ti pọ́n bóun ti sọ̀rọ̀ yìí tán wà ń tafakot awdajuhu wà àyìnà àwọn kasọ̀rùn rẹ̀ bẹ̀rẹ̀ sí máa dìde awdaj kasán méjì kan bẹ lọ́rùn tó nípa gan báyìí so onípe ní àwùdáj ó ní kásán ọrùn rẹ̀ ti wá bẹ̀rẹ̀ sí máa kásán ọrùn yẹn ti bẹ̀rẹ̀ sí máa dìde tójú rẹ̀ pọ́n látara bínú tí bínú bá dójú ẹ̀ tán ní nǹkan ìmọ̀ ṣẹlẹ̀ wà máa rọ àìtòhò ha kàdà kọ́t ó ní látijọ́ tóun ti mọ Imam Ahmad òun ò rírí pẹ̀lú ìṣesí orí láyé kó bínú tó bá yìí òun rírí thumma ja'ala yantafidu Imam Ahmad wá bẹ̀rẹ̀ Harith ibn Asad al-Muhasibi lẹ́ ń bèèrè nípa rẹ̀ lọ́wọ́ mi zaaka sí Harith ni fa'ala Allahu bihi wa fa'ala kọlọ̀n kọba mi ṣe báyìí kọlọ̀n kọba mi ṣe báyìí ma mamadu wa bẹ̀rẹ̀ sí ma sọ àwọn ọ̀rọ̀ òdì sí Harith ibn Asad al-Muhasibi pé kọlọ̀n kọba mi ṣe báyìí kọlọ̀n kọba mi ṣe báyìí ní tàbúrú laysa ya'rifu zaaka illa man khabarahu àyàfẹ́ ni tó bá ṣèwádìí nípa rẹ̀ àyàfẹ́ ni tó bá ṣèdánwò fún tó sì mọ òun ló ní máa bá burú rẹ̀ sí tó ẹni tẹ́ ń béèrè yẹ ẹ̀ má bó ṣe tó láburú ẹ̀ má bí aburú rẹ̀ ṣe lágbára tó mọ́mọ́ ó bẹ̀rẹ̀ sí máa mú ọ̀rọ̀ yẹn le gan ká lè bá a mọ bí harisi lágbára tó bó ṣe yẹ kí yẹn jìnà sí tó laysa ya'rifu dhaka illa man khabarahu wa arafa kò sẹ́ni tí ó mọ̀ àfi ẹni tó bá wádìí nípa rẹ̀ ẹni tó bá ṣèdánwò fún ẹni tó bá mọ̀ òun ni ọmọ bá burú rẹ̀ ṣe lágbára tó àwíì awé awé máa mọ́ sọ lẹ́mẹ́ta pé jìnà sí jìnà sí jìnà sí dhaka la ya'rifuhu illa man qad khabarahu wa arafa máa mọ́ ní ẹni tó ń wí ẹni tá ń wí kò sẹ́ni tó lè mọ̀ àfẹni tó bá ṣèwádìí ẹ̀ dáadáa àfẹni tó bá mọ̀ dáadáa ló lè máa burú ẹ̀ dhaka jalasahu al-Maghazili wa Ya'qub wa fulan ẹni tẹ́ ń wí al-Maghazili ó jòkótì Ya'qub náà jòkótì wọ́n bá ṣe wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n gbọ́ wá sí ẹ̀wá fulan àti lágbájá fa akhrajahum ila ra'i jaham ó sì mú wọn lọ sínú òrí jáàmù fún sọfọ́à àwọn wọ̀nyí látara kí wọ́n ń jòkó tí ó sọ di ó sọ wọ́n di ẹni tó wà lórí òrí jáàmù fún sọfọ́à tó wà lórí òrí jahmiya so al-Maghazili ó di jahmiyu nítorí pé ó ń bá ó ń jòkó lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ al-Harith ibn Hasad al-Muhasibi hmm? ó jẹni tí oníròrí jahmiya tó ń gẹ̀gẹ̀ fúnra ẹ̀ jahmiyu bẹ́ẹ̀ ni yakubu náà òun náà ń di jahmiyu tó ní ròyìn jahmiya látara wípé ó ń jòkó tẹni tẹ wá béèrè nípa mi lọ́wọ́ rẹ̀ tẹ wá béèrè nípa rẹ̀ lọ́wọ́ mi ibi tó jálá burúdé halaku bi sábàbí látara sábàbí rẹ̀ òun lóyìn sábàbí ìparun wọn wọ́n parun látara rẹ̀ faqala lahu sheikh àgbàfà tí Khalid Eh, ali ibn abi khalid mú wá sí ọ̀rọ̀ imam ahmad wá sọ pé ya bá abdullah irẹ́ bàbá abdullah irẹ́ imam ahmad yarwi hadith ẹni tá ń wíyà máa gba hadith wa afá aládìsí ni ẹ̀ eh, tí ń kó tàn jẹ bá nípa harith lọ sọ fún imam ahmad pé afá aládìsí ni ọ̀rọ̀ ẹsẹ̀ wá rí báyìí ọ̀rọ̀ ẹsẹ̀ wá burú tó bẹ̀ sí ń sílẹ̀ sí ń sọ afá aládìsí làwọn mọ̀ sí bí wọn náà ṣe máa sọ pé ha lágbájá ọha kìíní ó mọ̀mọ̀ gan ìmọ̀ ṣe mọ̀hádọ́rọ̀ ní kìíní ìmọ̀ ṣe mọ̀hádọ́rọ̀ ní kìíní mọ́sálásí kìíní ní ti ṣe mọ̀hádọ́rọ̀ tẹ́lẹ̀ tẹ́mọ̀ kọ́kàkiri tẹ́mọ̀ pààyàn lé pé ẹ kìíní kan ó kódà ọha alfiya ibn malik ọha kìíní kódà usulu fiqi ọmọ usulu fiqi gan ó ṣe kìíní kan irú eléyìí ni bàbá yìí náà ń sọ fún imam ahmad pé yarwi alhadith yarwi alhadith ẹni ni o a máa gba kò yé báyìí nísìnyí bẹ́yìn náà ṣe ń gbàtàn jẹ káàkiri yẹn kí lágbájá kìnní ló ti jáde kìnní ló kìnní ló ní sàtífíkètì ti ń bẹ lọ́wọ́ rẹ̀ dé sakinun khashi'un kódà ní táwọn wí èèyàn tó wà quiet ni èèyàn tó wà cool headed ni èèyàn tó yẹ pé ó wà sakin ara rẹ̀ balẹ̀ èèyàn tó máa ń dákẹ́ jẹ́jẹ́ ni khashi'un èèyàn tó ní farabalẹ̀ ni kìí sí èèyàn wọ̀nàwọ̀n min qissatihi wa min qissatihi nínú kódà nínú wa dáadáa rẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ní nínú àwọn dáadáa tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ní ẹni wá bẹ̀rẹ̀ sí máa kà ń tí ó kó tàn jẹ bá nípa Harith tó fi rò pé ní eré tóun lè máa jòkó tì ní. fàfọ́gbìdà Abu Abdillah Imam Ahmad wa bínú wa ja'ala yaqul Imam Ahmad wa sọ pé la yaghurraka khushu'uhu wa linuhu la yaghurraka khushu'uhu wa linuhu má jẹ́ kí ìfarabalẹ̀ rẹ̀ má jẹ́ kí lílẹ̀ rẹ̀ má jẹ́ kí ìjẹni tó dákẹ́ jẹ́jẹ́ rẹ̀ ìpáyà rẹ̀ má jẹ́ kókó tàn jẹ bá ọ rárá má jẹ́ kókó tàn jẹ bá ọ wàyàkùn ìmọ̀ mari tí wọ́n sọ yí pé látàkítàrọ̀ bí tẹ̀ǹkì sí ìmá doríkodò rẹ̀ tí máa ń ṣe tí máa ń doríkodò tẹ́rù pẹ́ni ọlọ́run ni má jẹ́ kókó tàn jẹ bá ọ fa innahu rajulu su'in dhaka la ya'rifuhu illa man khadara ó nítorí pé ọkùn ẹni bú ni tó ti gbogbo tó olóorí lára rẹ̀ yìí èèyàn bú ni o kò sẹ́ni tí ó máa bá burú rẹ̀ ṣe rí àyàfẹ́ntọ́ bá ṣèwádìí nípa rẹ̀ bó ṣe ń rí tó rò pé èèyàn rẹ̀ ni alóhun ló kéré ibú bá àti lágbájá Imam Muhammad wa ká ó ti àwọn tó kà sókè al-Maghazali àti Yaqub òun ló kéré ibú bá wọn lẹ́ni tí wọ́n rò pé èèyàn rẹ̀ tó rò pé ìmọ̀ ń dorí kodò torí pé ìmọ̀ ṣe jẹ́jẹ́ yìí sọ́ra fún o má gbàtàn jẹ́ pẹ̀lú gbogbo ẹ̀yin tó ẹ̀yin onímọ̀ wa zana ṣé ọ̀rọ̀ yín tó kọ́ yìí ṣé Imam Muhammad tó mọ̀ ṣe rọ́dù fún yín báyìí ẹ̀yin onímọ̀ wa zana ṣẹ̀gbẹ́ tó bá jẹ́ pẹ́yìn ni ẹ̀rọ pé tó ní iná gbogbo àwọn dáadáa pọ̀ lára ẹ̀ náà kódà ah, dáadáa rẹ̀ náà rẹ̀ tó wá láburú lára tó ọmọ bá ṣe náà ni àwọn ibi tó bá ti rí kó wá dá láburú òun ọmọ wa sọ́ra fún a ah, eléyìí tí èèyàn tí ò dá kan mà tó yẹ kẹ́ hazaro ẹ̀ lẹ́ ń sọ fún pé ibi tó bá ti rí kọjá láburú bóun ó sì mọ ibi tí ó ti máa kí aburú wọlé fún nínú lábẹ́ dáadáa tó yẹ pé yóò gbé dáadáa síwájú ó lè gbé dáadáa síwájú kó gbé dáadáa sẹ́yìn kó ti aburú bọ̀ láàrin ìwò ní ma ọkàn ha gbogbo ẹ̀ papọ̀ ni ó gbé gbogbo ẹ̀ papọ̀ jẹ wò ní màpò ti gbá burú jẹ papọ̀ èèyàn máa hàzárò àwọn èèyàn kú òde irú nǹkan báwọn ni èèyàn ní mo wá zánà lára burú tẹ́fẹ́ kó bá lù ú mọ̀ yìí nìyẹn àbúrú pé ẹ fẹ́ máa expose àwọn èèyàn sínú wàhálà ẹ fẹ́ máa jẹ́ kí àwọn èèyàn ẹ fẹ́ máa ẹ fẹ́ máa ẹ fẹ́ máa ẹ fẹ́ máa kó àwọn èèyàn sínú ibi tí wọ́n ti ẹ fẹ́ máa kó wọn sínú páńpẹ́ ibi tí wọ́n ti sọnù ẹ fẹ́ máa expose wọn síbi tó léwu kéèyàn máa sọ fún èèyàn nísìnyí pé kìnìún náà ṣe mọ̀ pé wàrà rẹ̀ náà ṣàǹfààní kìnìún wa máa fàyàn yá ṣùgbọ́n ó máa wá sọ́ra náà ní tí tó fi tó máa sọ́ra fó sì máa bá ṣe bá ti bíbi tó ti fún wàrà rẹ̀ ó máa bó ṣe fún ṣùgbọ́n tó bá ti fẹ́ fàyàn yá ó máa ah, ẹ kiri búbà torí pé kìnìún ò ní bá ṣeré kìí báyìí nísìn so wúrú àwọn nǹkan báyìí èèyàn fẹ́ máa expose àwọn èèyàn sínú wàhálà nìyẹn Imam Ahmad kò fi mùwázánà bá ẹni yìí lò mọ́mọ́ sọ pé láyà gúrọ́ka khushu'uhu wa linuhu má jẹ́ kí ìfarabalẹ̀ rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ hmm, ìtẹríba rẹ̀ má jẹ́ kó kó tàn jẹba wa yaqulu la taghtarra bi tankisi ra'sihi ó ní ìdóríbolẹ̀ rẹ̀ ìdó ìsọ̀rùn kọ́ rẹ̀ tí ń ṣe bí ẹni má jẹ́ kó kó tàn jẹba fa innahu rajulu su'in dhaka la ya'rifuhu illa man khabara la tukallimhu mọ́mọ́ mọ́mọ́ ni má bá sọ̀rọ̀ mamar sọ pé kullu man haddatha bi ahadithi rasulillahi sallallahu alaihi wasallam wa kana mubtadi'an tajlisu ilayhi ṣé gbogbo ẹnikẹ́ni tí bá ti ń ka hadith annabi tí ń gba hadith annabi wa tí ń ka hadith annabi àbí ń ka quran tó sì jó ní bídí àlọ́mọ jòkótì tọmọ rò pé ń ka hadith annabi náà ó wulẹ̀ sọnù lásán kullu man haddatha bi ahadithi rasulillahi sallallahu alaihi wasallam wa kana mubtadi'an tajlisu ilayhi lọ́mọdé ní ọgbọ́n dédé wípé gbogbo ẹni tó bá ti wá ń ka hadith annabi tí ń ka hadith annabi ni ló ti wá rò pé àbí táwọn náà máa ń ṣe wá sí wọn mẹ́rin wà kódà wọn máa ń káyà kọ́ra wọn máa ń ka hadith annabi ní táwọn máa ń wí fún yín nìyẹn táwọn máa ń wí fún yín nìyẹn ni mọ́ mamadu sọ fún pé tẹ́ máa ti sọ pé yẹn ń ka hadith annabi tó sì jó bídà lọ́wọ́ ti túmọ̀ sí pọ́ mọ́ àjòkó tì láà ìmọ̀mọ́dé láyé mẹ́dàwó ń bọ̀rọ̀ lọ wọ́n ni mọ́mọ́dé ní ẹni tẹ́ ń wí yìí sóhun lẹ́ ń sọ ẹ sọ́ra fún o eléyìí eléyìí mọ́mọ́dé wa tẹnu mọ́ kò yẹ báyìí nísìn so ìmáàmù ọdún ṣe ni ẹ wo bí imam ahmed rahimahullahu ta'ala bí wọ́n ṣe dárúkọ èèyàn lọ́dọ̀ rẹ̀ tó sì kọ̀ndẹ́mù ẹ̀ àwọn tí ẹni aliyu bin abi khalid yìí òun náà ọ dárúkọ harith ibn hasan al-muhasibi fún aládùúgbò rẹ̀ yìí tó mú lọ sọ́dọ̀ imam ahmed ó sì kọ̀ndẹ́mù ẹ̀ bí kọ́ má bàa ṣe tó bá yẹ pé yìí máa dárúkọ èèyàn sí ẹ̀sìn ni kí ló dé tí Ali ibn Abi khali tó fi ń dárúkọ Harith ibn Hasan ibn Hasidi fún aládùúgbò rẹ̀ tó mú wá Imam Ahmad tó dẹ̀ ń kọ̀ndẹ́mù ẹ̀ nígbà tẹ́ni yìí wá tó ní bùkátà ti gbọ́rọ̀ nínú Imam Ahmad nípa ẹni náà tán tó lọ sọ́dọ̀ Imam Ahmad tí Ali ibn Abi khali tó sọ pé in tóun sọ fún nípa alágbájá alágbájá ni tó tún dákọ̀ Harith tí Muhammad ò sì wá sọ fún pé ìgbẹ́nu ni ọ̀fẹ́ máa kórìíra rẹ̀ ni àṣẹ ọ̀fẹ́ máa ṣe kéta rẹ̀ ni ọ̀fẹ́ máa ṣe hásàjù ọ̀bínú ẹ̀ lásán ni àìdákọ̀ bí báyìí kọ̀ bẹ́ẹ̀kọ̀ ọmọ ká máa dárúkọ dáì sí máa ń wí káàkiri wọn kí ló tí mọ́ mọ́mọ́dù ọ̀dájú mọ́ ẹni yìí pọ̀ yapa súnà ẹ́ Imam Ahmadu gbà wípé n tó ṣe ẹnu súnà lọ́wọ́ Imam Ahmadu tó wá fi kún Imam Ahmadu náà dárúkọ ń bì ẹni tó mú ìyàwó bá Imam Ahmadu náà dárúkọ tani wọ́n dárúkọ jẹ̀mọ́ Harith ibn Hasad al-Muhasidi tó wáyé kékeré máa dárúkọ kò Ahmad kagbọ́ kò yí báyìí nísìn ẹ̀sìn yẹn bákan náà tábàlọ́wọ́nú tí a bá lọ wọnú Tabaqatul Hanabila bákan náà page three hundred and fifty five hmm, page three hundred and fifty five asaru tí wọ́n gbà wá ń bẹ̀ asaru nọ́mbà one thousand seven hundred Abu Dawud fi masailihi li Imam Ahmad Abu Dawud níbi àwọn ìbéèrè tí ó lọ béèrè lọ́dọ̀ Imam Ahmad ó nínú béèrè yẹn pé wa ra'aytu Ahmada sallama alayhi rajulun min ahli Baghdad olóhùn rí imam ahmed tí ẹnìkan nínú àwọn ará baghdad tó sálámà sí imam ahmed qala abu dawud abu dawud wá sọ pé balaghani annahu abubakri al-maghazili ìró wá bá mi wípé ẹni tó sálámà sí imam ahmed lọ́jọ́ yẹn abubakri al-maghazili ni al-maghazili tí a ti kà sókè wípé imam ahmed sọ wípé harith ibn hasan al-mahazib ló kó bá tó fi di jahmiya tó fi wọnú òrì jahmiya tó ń ga fúnra fi di jahmiyu yẹn wọ́n lẹ́ni yẹn padà ẹni yẹn ìgbàbá mi wáyé pé ó wá lọ sálámà sí imam ahmed ní ẹni tí alharis ibn hasan al-hasibi tó kó bá wọn a ó ní abubakar al-maghazili ni mimman waqafa fima balaghani nínú àwọn tó sọ wípé òun fúra dú òun ò ní sọpẹ́ al-Qur'an ọ̀rọ̀ ọlọ́run ọba ni òun òdè lè sọpẹ́ ìdá ọlọ́run ọba ni nínú àwọn ọ̀rọ̀ tó dọ́dọ̀ wọn nípa rẹ̀ pé ó wà nú àwọn tó ṣe wákfù tó ṣe bid'atul waqf tó gbà wípé òun ò lè sọpẹ́ al-Qur'an ọ̀rọ̀ ọlọ́run ni àbí sọ̀rọ̀ ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ lè sọ orú nǹkan báyìí jahmiyu ni mubtadi'in ni kò yí báyìí nísìn tó ní òun ò lè sọ o bóyá Qur'an bóyá ọ̀rọ̀ ọlọ́run ni o àdẹ́dẹ́ ọlọ́run ọba inú wọn ni Abubakar al-Maghazali wa ó wá lọ sálámà sí Imam Ahmed faqala lahu Imam Ahmed wa sọ fún pé ogorib la arayannaka taji'u ila babi Imam Ahmed sọ pé èmi ń wọlé lọ nísìn mo jẹ́ fẹ́ jìnà sí ọ ìfẹ́ kíni ìfẹ́ wà pẹ̀lú rẹ ṣùgbọ́n la arayannaka taji'u ila babi má jìn rí ọ láyé láyé rẹ mọ́ kọ́ wá sẹ́nu ọ̀nà mi ìfẹ́ rí ọ lẹ́nu ọ̀nà lè mímọ́ imam ahmed rahman allahu ta'ala ọ sọ fún abubakar al-magazi yìí rẹ̀ nítorí pọ́jú níbi dáa ẹ́ fi kalamin gọlíhìn imam ahmed ò sì sọ pẹ̀lú ohun kékeré kan sọ pẹ̀lú ohun jẹ́jẹ́ imam ahmed ò sọ jẹ́jẹ́ ń sọ ní ohun tó ní agbára ni ẹ fi sọ pé láyéláyé rẹ̀ láyéláyé rẹ̀ má jìnnà lẹ́nu ọ̀nà mímọ́ bí imam ahmed sì máa ń lu máa wù níbi dáa rẹ̀ ẹ dákun tí imam ahmed náà sálásẹ̀ jù ni nítorí ọlọ́run bá then èèyàn ni wọ́n dákọ̀ lọ́dọ̀ imam ahmadu yìí òun náà ni abubakar al-maghazili imam ahmadu náà sì dárúkọ rẹ̀ imam ahmadu ṣe kìíní ó dẹ̀ gbógun tì í kódà ẹni yìí jẹ́ kó yẹ wá wípé wàlám yarudda alayhi salam imam ahmadu ọ̀dá sálámà rẹ̀ padà nígbà tó sálámà sí imam ahmad imam ahmadu ọ̀dá sálámà rẹ̀ padà wa qala lah imam ahmadu wa sọ fún pé ma ahwajaka an yusna adika ma sana'a umar bi sadiq imam ahmadu ni kódà ìwọ gangan ló ní sí ká ṣerú tí wọ́n máa ṣe fún sọ̀bíìgì ká ṣe fún ọ ìwọ gan ló ní bùkátà ṣe ju sọ̀bíìrì gan lọ kí ni wọ́n márùn ṣe fún sọ̀bíìrì márùn lọ wá igi dàbínù bí igi ọ̀pẹ àwọn èèyàn máa igi ọ̀pẹ dáadáa kí èèyàn wá igi ọ̀pẹ kọ́ máa dábò yàn ní orí kẹjẹ fi máa sàn lórí ẹ kí gbogbo orí burúkú yẹn kó fi kó lórí ẹ Imam Ahmad ní irú nǹkan tí wọ́n márùn ṣe fún sọ̀bíìrì yẹn ìwọ gan ló ní bùkátà ṣe jùlọ ó yẹ ká wá igi ah, so tábà wọnú asaru yìí náà bákan náà a rí wípé imam ahmad ó dárúkọ yàn ó dẹ̀ hazaro ẹ̀ ó dẹ̀ sọ alára níbi àbúrò ẹ̀ tọ́ba ibẹ̀ ká máa dárúkọ sínú manhaj ali sunnah wal jama'a ni kí lẹ sọ nípa asaru yìí imam ahmad rahimahullahu ta'ala bó ṣe bá abubakar al-maghazili yìí bó ṣe bá lò tó dẹ̀ ṣàlàyé rẹ̀ now nínú asaru mi again asaru eléyìí a rí nínú tarihu baghdad tarihu baghdad mujalladu 14 volume fourteen page three hundred and fifty tabadẹ wọnú siyaru alamin nubala títí alimami zahabi uh, volume twelve page four hundred and seventy eight ari atharu ń bẹ وقال أبو بكر المروذي أبو بكر المروذي أصيب أظهر يعقوب ابن شيبة الوقفة وفي ذلك الجانب من بغداد فحذر أبو عبد الله أحمد بن حنبل منه أني يعقوب يعقوب يعقوب بن شيبة أسيا فيها إروي الوقف أسيا فيها إروي wípé òun náà ò lè sọ wípé Al-Qur'an ọ̀rọ̀ ọlọ́run ọba ni òun wọ̀dẹ̀ lè sọ pé ẹ̀dá ọlọ́run ọba ni irú nǹkan tí Abubakar al-Maghazili ta ní òun náà ṣàfihàn rẹ̀ irú bídà àtàlọ́wà lára Abubakar al-Maghazili yìí wọ́n ní Ya'qub ibn Shayba òun náà wà lórí ìròrí yẹn fahadhara abu abdullahi ahmed bin hanbal minhu imam ahmed wá ṣe imam ahmed wá ṣe ọ wá ṣe ìsọni lára ọ sọ àwọn èèyàn lára nípa aburú ẹ̀ imam ahmed wá ṣàlàyé rẹ̀ ta ló ṣàlàyé Ya'qub ibn Shayba orúkọ èèyàn ní jẹ́bẹ̀ yìí tẹ́lẹ̀ yìí dárúkọ àbí kí ni jẹ́ Ya'qub ibn Shayba orúkọ èèyàn ni imam ahmed dárúkọ rẹ̀ ó dẹ̀ hadhara ẹ̀ fáwọn èèyàn pé aláburú ni ẹ jìnnà sí i. tó bá yẹ pé ká máa dárúkọ sínú manhaja ahlu sunnah wal jama'a ni kí lè fẹ́ sọ pẹ̀lú hasaru pẹ̀lú atharu yìí. وقد كان المتوكل أمر عبد الرحمن بن يحيى بن خوخان أن يسأل أحمد ابن حنبل عمن يقلد القضاء القضاء وني أنتبني باباري المتوكل على أولوري داوني كلام بالك التي أو tó fi dáàwà imam ahmed tó fi sàǹfààní fún tọ́nà bá lè fi yọ tó fi yọ kónú aburú àwọn àwọn àwọn òmàrọ òtún wà lórí ìròyìn jahmiya so olórí yìí ó pa abdulrahman bin yahya bin khokon ó pa láṣẹ pé kó lọ béèrè lọ́dọ̀ imam ahmed nípa àwọn wo ni a yàn sí ipò adájọ́ lórí àlámọ̀rí àwọn mùsùlùmí qala abdulrahman abdulrahman wá sọ pé fasa'altuhu an yaquba ibn shaybah olóhùn wa bí imam ahmed léèrè nípa yaakub ibn sheba àgbàfà lòun lásìkò náà àgbàfà lòun náà lásìkò náà pé ṣé a lè yàn ní adájọ́ tí ó máa ṣèdájọ́ lórí àwọn àlámọ̀rí àwọn mùsùlùmí tá a lè yàn sẹrípà àgbàfà lẹni náà lásìkò yẹn òun náà láwọn yẹn tiẹ̀ òun náà ní ṣáúkà ó láwọn ẹjọ́ tiẹ̀ o wọ́n tó sọ pé ẹni tó bá ti láwọn ìjọ àwọn tí ń tara fún ẹni ká má ṣe kìíní kan àwọn eléyìí náà láwọn tí ń tara fún wọn àwọn náà láwọn ìjọ tiwọn náà àgbàfà ni wọn débi pé kódà wọn ń gbọ́rọ̀ wọn yẹ̀wò pé ṣé ká yàn wọn ni wọn lọ báyìí máa rí i pé sẹ́ni yìí ṣé a lè yàn án ní adájọ́ ní adájọ́ ṣẹ̀ríà tí ó máa dájọ́ lórí àwọn alámọ̀rí mùsùlùmí kí ni Imam Ahmed sọ sahibu hawa onídídá ni onífẹ̀ẹ́nú ni oníbídà ni onífẹ̀ẹ́nu ni ẹ gbọ́dọ̀ yẹn ní adájọ́ lórí àwọn mùsùlùmí qala al-khatib khatib sọ wípé al-khatib al-baghdadi sọ wípé wasafahu ahmadu bidhalika li ajli waqfihi li ajli waqfi ahmadu bidhalika li ajli waqfi imam ahmadu ròyìn rẹ̀ pé oníbídà ni onífẹ̀ẹ́nu ni nítorí pé òun náà kó sí bídà tó waqf òun náà sọ pé òun ò sọ pé bóyá Qur'an bóyá ọ̀rọ̀ Ọlọ́run ọba ni bóyá ẹ̀dẹ̀ Ọlọ́run alkọ̀tíbù nítorí ẹni imam ahmed sọ pé mọ̀tẹ́dẹ̀ẹ́hún sọ́hìbù hawan oníbídíà lòun náà kò yé báyìí nísìnyí ẹnìkan tún rèé ó kọ rẹ̀ látọ̀ dáì imam ahmed sọ pé imam ahmed sọ pé ó tún hazarọ̀ imam ahmed tún sọ alára nípa rẹ̀ ó dẹ̀ sọ àlùmọ́ alára nípa àbúrú ẹ̀ kí lẹ fẹ́ sọ nípa eléyìí náà ẹ́ sọ ẹ́ rí pé manhajù tí wọ́n ń pèpè sí yìí manhajù aburú ni kò sí lórí manhajù alisunnati jamaa manhajù yẹn la ní tí wùkó ma so bákan náà afaru mi kò tún lélẹ́ báyìí a rí nínú ma'rifatu ulumi al-hadith ní page 4 nínú ẹ̀ àti manaqibul imam ahmad ibn al-jawzi a rí ní page 247 àti tabaqatul hanabila mujalladu alakọ̀kọ́ volume 1 page 300 page 38 a rí afaru yìí bẹ́ẹ̀ wa qala al-hakim rahimahullah al-hakim kọ́nà bakọ́ bá kẹsọ̀ ipé sami'tu ó lóun gbọ́ bàbá hussein muhammad bin ahmed alhanzoli di baghdad yaqul ẹni tí wọ́n ń pè ní muhammad bin ahmed alhanzoli tí kúnyà rẹ̀ jẹ́ abul hussein ó lóun gbọ́ lẹ́nu rẹ̀ ní baghdad tó ń sọ pé sami'tu bàbá ismail at-tirmidhi yaqul ó lóun gbọ́ lẹ́nu bàbá ismail at-tirmidhi tó ń sọ wípé kúntù ana wa ahmadu ibn al-hassan at abi abdillah ó ní òun àti ahmad ibn al àtọ́jẹ́ at wọ́n láwọn wà lọ́dọ̀ imam ahmad fàkọ́rọ̀ láwù ahmed ibn al-hassan ahmed ibn al-hassan wá sọ fún imam ahmed pé yá bàbá abdullah yá bàbá abdullah zakaru libni abi qatila di makkata ashab al-hadith wọ́n ní wọ́n sọ fún ibn abi qatila ní makka wọ́n sọ̀rọ̀ nípa àwọn ashab al-hadith fún àwọn àwọn àfà tí wọ́n jẹ́ alùsùnà tó rìn ní orí ìlànà hadith wọ́n sọ̀rọ̀ wọn fún fàkọ́lá ashabu hadith qawmu su'in ẹni yìí yóò yanu ní tí ó jáde lẹ́nu ẹ̀ ni pé àwọn asábùl hadith èèyàn ìjẹyàn bú làwọn yìí àwọn èèyàn jákújákú làwọn yìí báwọn níbi dáná ṣe máa ń sọ lásìkò yìí àwọn alùsùn náà yẹn èèyàn dáná dáná járe jákújákú tó máa sọ̀rọ̀ pẹ̀lú ìbínú pẹ̀lú ìkórira fàkọ́mà abu abdillahi wọ́wọ́ yán fúdù sáwọ́bàhù fàkọ́l imam ọdí ká dìdínlẹ̀ ni bó ṣe gbọ́ pé ní tẹ́ni sọ̀rọ̀ imam ọdí ó dìdínlẹ̀ fàkọ́ọ̀lì imam ahmed sọ pé zindikun zindikun zindikun ẹ̀mẹ́ta ni imam ahmed sọ pé munafiki ni munafiki ni munafiki ni wàdà kọ́lá gbé ìta imam ahmed wá bínú wọlé pé mi ò fẹ́ máa gbọ́rọ̀ ọ̀rọ̀ báyẹn ọ̀rí dèrè dé báyìí fẹ́ máa gbọ́ ta ni imam ahmed ń pè ní munafiki ẹ́ ibnu abi qatila ibnu abi qatila ni imam ahmed ń pè ní munafiki kò tí yé báyìí sìn wọ́n dárúkọ ibnu abi qatila fún imam ahmed àwọn wo ló dárúkọ rẹ̀ fún àwọn wo náà sọ̀rọ̀ ẹ̀ lọ́dọ̀ imam ahmed àwọn abul hasan eh? ahmed bin ah, ahmed abul hasan at-tirmidhi àti tani àti àfáwà ah, abul hussein muhammad ahmed al-hanzali àwọn méjèèjì ni wọ́n sọ̀rọ̀ ẹni wí níwájú imam ahmed wọ́n dárúkọ rẹ̀ imam ahmed sọ pé ẹgbẹ́ mi dání àyídá nígbà ìkọ̀ bẹ́ẹ̀kọ́ mu kò bá máa náà jọ́lẹ̀ súnà ẹ̀fẹ́ máa ń ṣe kéta rẹ̀ ni ẹ̀fẹ́ máa bínú rẹ̀ ni ẹ̀yẹ dákọ̀ imam ahmed wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí òye báyìí nísìnyí nítorí pọ́nmà yìí pé dídárúkọ èèyàn wà nínú manhaj wa alisunnah wal jamaa imam mari sí kọ̀ndẹ́mù ẹ̀ tán dárúkọ ẹ̀ níwájú rẹ̀ imam mari kọ̀ndẹ́mù ẹ̀. asaru ní bákan náà táàtò fi rí i pé àní táwọn ẹ̀nà yìí ń sọ sẹ́ manhaj tí ò dáa náà fẹ́ máa pe àwọn èèyàn sí awo sí nígbà pẹ̀lú gọlọ́ọ̀ba a máa jà wọn lógun ẹ̀rí àti ìmọ̀ni títí tọ́lọ́ọ̀ba lè kéré fún kí wọ́n hàn sí ìwẹ̀ tí wọ́n há òdodo. ààrí asaru tí mo tún fẹ́ mú wáyé ààrí nínú abdullahi ibn ahmed mujalladu alákọ̀ọ́kọ́ page one sixty 166 sí one sixty six àárí asaru yìí ń bẹ̀. wàkọ́lá abdullahi ibn ahmed abdullahi ibn ahmed abdullahi ọmọ imam ahmed sọ pé samitu abi yakul olóńgbé bàbá àwọn alimam ahmed náà sọ wípé man qala lafzi bil qur'ani makhluqun hadha kalamu su'in radi'in ó ní imam ahmed sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé lafzi bil qur'ani makhluqun gbólóhùn mi lafzu mi tí mo ka qur'ani yìí Imam sọ pé hadha kalamu su'in radi'in ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ò dáa ni kalamu jahmiya Imam sọ pé Imam Ahmad sọ pé ọ̀rọ̀ jahmiya lọ̀rọ̀ yìí qultu lahu Abdullahi ibn Ahmad wa ọmọ Imam Ahmad wa sọ fún pé ó ní mo wá sọ fún bàbá mi wípé innal karabisiya yakulu hadha ah Imam Ahmad ọ̀rọ̀ tẹ́ sọ pọ́rọ̀ bàbá mi ọ̀rọ̀ tẹ́ sọ pọ́rọ̀ jahmiya ni tẹ́lọ́rọ̀ burúkú ni yìí al-karabisi yìí máa ń sọrú ọ̀rọ̀ yẹn nítorí pé alkarobesi lára àwọn àgbàfà lásìkò imam ahmed ni tí abdullahi ibn imam ibn ahmed dẹ̀ mọ̀ pàgbàfà ni ìgbà tí imam ahmed wá kọ̀ndẹ́mù ọ̀rọ̀ yìí imam ahmed wá lé lórí ẹ̀ débi pé ẹni tó bá sọ orú ẹ̀ ọ̀rọ̀ jahmiya lọ sọ ọ̀rọ̀ yẹn wá ṣe abdullahi ibn imam ahmed ní ìmọ̀ pé a ọ̀rọ̀ tẹ́ sọ pọ̀rọ̀ jahmiya ni àgbàfà nílùú yìí tẹ́yìn náà sí ma alkarobesi imam máa ń sọ orú ọ̀rọ̀ yẹn ẹ́ fakọ́ọ̀lù kí imam ahmed sọ mo sọ pé kazaba hataka allahu al-khabith ó ní ọlọ́pàá kọ́lọ̀n kó tú àṣírí rẹ̀ ìyẹn bú ni ta ni Imam Ahmad ń báwí al-Karabisi ní Abdullahi ibn Imam Ahmad dárúkọ rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ wípé irú ọ̀rọ̀ tẹ́ sọ pọ́rọ̀ bú ni ọ̀rọ̀ jàmíyà yìí àfá yìí máa ń sọ ọ̀rọ̀ yẹn wá kódà ń bá Abdullahi ibn Imam Ahmad kí ni Imam Ahmad sọ Imam sọ pé gbẹ́nsọ́ ọmọ yìí èyí dárúkọ yẹn àti gbẹ́nsọ́ ọ̀bẹ́kọ mu ẹ̀lẹ́kọ ni èyí dárúkọ ẹ máa ṣe kéta rẹ̀ ni ẹ máa bínú rẹ̀ ni àbí fẹ́ máa gbé ní ìkórè àwọn afáàsí mi lẹ́mìí ni èmi ń ṣe wá wá sí wá ẹnìkan kan mọ̀ dárúkọ mi báyìí ìfẹ́kẹ̀lẹ̀ máa dárúkọ wọn kankan ẹ̀kan bèrè bèrè lọ́wọ́ mi sọ. ládàra dáwò lẹ́ ń bá káàkiri yìí kí lè lè tẹ́fẹ́ máa ṣe yìí tẹ́ka fẹ́ máa hàmà lórí tí ò lẹ́rìí. aláwọn bá àlejò láwọn méjì káwọn yẹn sọnù látara látara táwọn yẹn fẹ́ máa pèpè láwùjọ báyìí. máa wọn rò ni máa wọn rí sọ máa sọ pé kazaba hataka ulọ yọrọ lọpa àṣìṣe gbáà ló ṣe kọlọǹkọ bá wa ṣe kí ni kọlọǹkọ bá wa tú àṣírí ẹ wọ́kọ́l imam ọdún sọ pé kọ̀dùkọ́l lafa haza bishron almarisi kódà òun ló fi rò rí kalẹ̀ fún bishiru almarisi lẹ́yìn tó kú tán ẹni tó jogún òrò yìí lọ́dọ̀ rẹ̀ ẹni tó gbapò rẹ̀ lórí ròrí ẹni tó fi rò rí kalẹ̀ fún pé kó tó máa dayé láàmú lẹ́yìn tó kú òun ni kíni almarisi pé kọ̀dùkọ́l lafa bishron almarisi ìròrí yìí ó fi kalẹ̀ fún bishiru almarisi lẹ́ni tó ń wí ní alkarọ́bì sí yìí alkarabisi alkarabisi so eléyìí báyìí ẹ̀rí asaru yẹn náà nínú asúnà gẹ́gẹ́ mo ṣe ti wí ṣáájú bákan náà asaru míì tún ní tí mo tún fẹ́ gbé ká tún gbìyànjú ká tún gbé yẹ̀wò nínú manakibu nínú manakibu ahmad ibn al-jawzi tábà lọ wo page two hundred and fifty nínú manakibu manakibu ahmad ibn al-jawzi wa qala salih bun ahmad salih ọmọ imam ahmad rèé ìkànnà ọmọ imam ahmad katori oní salih wọ́n ló sọ wípé já alhuzami ila abi alhuzami wá sọ́dọ̀ bàbá mi waqad kana dhahaba ila ibni abi duad ó dẹ̀ ti sáájú lọ sọ́dọ̀ ibnu abi duad tẹ́lẹ̀ falamma kharaja ilayhi wa ra'ah ìgbà tí ó wá sọ́dọ̀ bàbá mi tí bàbá mi wá jáde sí tí bàbá mi rí lójú ọ̀nà báyìí pé ẹni tó wá rí aghlaqal baba máa rí tilẹ̀kùn ẹ máa rí wọlé lọ pé tani obìnrin sọ̀rọ̀ mọ́mọ́rì jáde báyìí ó rí wípé alṣùzámì ni ó wá sọ́dọ̀ ohun tó wá kanlẹ̀kùn lọ́dọ̀ ohun báyìí sẹ́wọ̀n téèyàn jáde téèyàn rò pé talentin béèrè ni mọ́mọ́rì rí pé alṣùzámì ni báyìí mọ́mọ́ di tilẹ̀kùn bẹ́ẹ̀ ni lórí ìdúró bẹ́ẹ̀ náà lọ́wọ́ àti mọ́mọ́ má di tilẹ̀kùn mọ́mọ́ yá mọ́ pé ìyẹpẹrẹ nìyẹn kéèyàn wá yín wá kẹ́sì bó sì kẹ́sì ìbàdí kẹ́sì lé lẹ́nu láìpẹ́ pé kẹ́kàn tilẹ̀kùn dànù pé tilẹ̀kùn fún pé kẹ́yìn bọ́ ẹ dákun ṣerú ìbálò báyìí tó bá yẹ pé ẹni tó bá wà lórí manhaj tí màmá màmá wà lórí ẹ manhaj wà ní sunnah ti jamaa ṣerú ìbálò báyìí tó bá yẹ pé báyìí ṣe ń bẹyẹn sí bàbá mídíà lórí ṣe ń lẹ́ẹ̀mọ́ jò kó jọ ṣe wá sí papọ̀ tẹ́ni kò sá burú mbẹ̀ pé ẹ ṣe bí àjọ ń ṣe wá sí papọ̀ ni ìyàwó sì máa sòdodo mbẹ̀ nǹkan kẹta lẹ́ fi yẹjọ́ kẹ wá tora yín sága kẹ máa àwọn àwọn gbogbo wọn àwọn Ikhwanul Muslimun ẹ́ eh, tó yẹ kí mo ti kàṣàrẹ́ fún akógbó àwọn tàdọ́múnú TMC MSSN àwọn àwọn tààwùnù àwọn wáhdà àwọn umma gbogbo wọn báwọn náà ń pè ní Ikhwanul Muslimun àwọn afẹ́gbàjọba afẹ́gbàjọba afẹ́gbàjọba afẹ́gbàjọba àwọn náà ń pè ní Ikhwanul Muslimun tó yẹ kí gbogbo ètò wọn àgbàjọba àgbàjọba náà ni ẹ́ eh, àwọn ẹlẹ́wàjọ kóra yín jọ ẹlẹ́wà tóra yín ságà ẹlẹ́ ẹ̀fẹ́ máa ṣe lẹ́kṣọ̀ papọ̀ ẹ dákun ẹ manhaj yín tí manhaj yín bá lójútùú tí manhaj yín bá dáa tó bá tí manhaj àrùn súnà lẹ́wà ẹ lè jòkó pẹ̀lú àwọn eléyìí láyé ebi mama ahmed lansọ yìí báwo ni ìyẹn ti fẹ́ kó na kìlọ́ọ̀d nǹkan méjì ti ń takora wọn báwo lẹ ti fẹ́ kó jọ papọ̀ tí àwọn méjì tẹ wá rò pé yọ̀rọ̀ gbọ̀ ẹ̀jẹ̀ ọ̀nà sáà máa ń sìn èkúté rè ejò rè ẹ wá lẹ fẹ́ kó wọn jọ sójú kan náà kí ẹ gbọ́ sẹ́rí èkúté àtejò sàgbọ́n méjì sì sáà pé ẹranko náà sáà ní ẹ̀ ṣoṣẹ́ mọ̀ bí ẹ bá ti rí i pé kinní ẹ sáàjọ máa ṣe papọ̀ ìkò lè rọrùn èkúté ejò padà pèkúté jẹ gbogbo àwọn nǹkan tẹ́fẹ́ máa ṣe yí àwọn nǹkan kò wà realistic àti máa ń sọ fún yín pé àwọn nǹkan tí ó wà achievable ni because in tí ò rọrùn lẹ́fẹ́ máa ṣe injú ìlànà ìlú dáwà tẹ́yìn irú dáwà tẹ́yìn ṣe injú ìlànà ìlú ṣerú dáwà yẹn rí tánàbí wa kó gbogbo àwọn àwọn àwọn Ubayy Abdullahi Ubayy ibn Salul àwọn Musailama al gbogbo àwọn yẹn tánàbí wa kó wọn jọ pé ẹ sájà ni máa ṣe dáwà so ìgbẹ́ ó ẹ dùn ẹ̀yin ó dájú ti yín ẹ máa ṣàlàyé dáwà sàlàfíyà bó ṣe kẹ ṣàlàyé ẹ gbọ́ gbogbo aburú èwo ni dáwà aládàlú èwo ni súnà aládàlú súnà ọlọ́bẹ̀ yọ súnà àdàpọ̀ súnà súnà àbùlà èwo ni súnà àbùlà tẹ̀ ń ṣe káàkiri báyìí èmi ò rújú tu gbogbo àwọn súnmọ́ báyìí manáàjù tí ò yanjú ni àbí àwọn sọ̀hábà látọ̀rí Abubakar ìdé tó parí dé ni àti gbogbo àwọn sára àbẹ́dàkùn ẹ̀mú gbogbo àwọn tí ń ṣe dáwà tẹ́yìn ṣe wá dáwà kẹtura yín jọ papọ̀ pẹ̀lú àwọn oníbídíà inna lillahi wa inna ilaihi raji'un irú dáwà wo nìyẹn ẹ jẹ́ àmọ́ ibi tẹ̀ ń lọ ẹ jẹ́ ká mọ̀ para wọn lẹ́yìn náà ẹ jẹ́ ká mọ̀ para wọn lẹ jẹ́ wà ilá kò lè rọrùn kò lè rọrùn báwo ni ìfẹ́ rọrùn báwo ni ìfẹ́ rọrùn ẹ́ so ẹni tó gbà pé àti ṣíà àti súnni láṣẹ ìwà lásúnni ẹni tó gbà pé gbogbo wọn umma gbogbo islam náà ni gbogbo wa ẹ́ so èyí ń lẹ́fẹ́ jòkó tì ẹ̀yìn sì lẹ́yìn ní ẹ̀yìn ní ṣíà ò dáa èyí báyìí nìsín ẹ kò gbogbo àti súfí àti gbogbo ẹ̀ àtẹni tó sọ pé Imam Ahmad rọlọ́run bá nígbà 99 àtẹni tó sọ pé ṣòlóòdù ń bẹ ọlọ́run bá ń bẹ lára gbogbo nǹkan wahdatul wujud gbogbo ẹ̀yẹn yẹn ẹwà kóra yín jọ ẹwà lẹ́yìn ẹ̀yìn ṣe dá wà ẹ̀yìn takẹ́ nìkan àwọn tẹ́ ẹ kójọ sórí tébù yìí gangan ṣé kò yẹ kẹ́ ẹ takà àwọn náà sáwọn eléyìí náà kò sí ní tẹ́tàkù lára wọn láwọn oníṣúfì tẹ́ kóra yín jọ in fact ah yóò wà máa rìn yín lára wọn wà kó gbogbo ara wọn jọ ọyá ìrẹ̀yìn kakùrá níbẹ̀rẹ̀ fún wa ẹni tí ń kakùrá níbẹ̀rẹ̀ tó lóun náà kakùrá níbẹ̀rẹ̀ yìí náà bí ikú ti ha gbogbo gbọ̀n kẹmọ kọmọ nìkan kan sínú súnà pátápátá títí pé àrùngbọ̀n jẹ́ pé ẹ títí pé ìrìn àrùngbọ̀n jẹ́ pé bóyá ọyọ̀ ìjáde kó náà súnà ẹ̀ṣẹ̀ ní yíha àrùngbọ̀n ṣùgbọ́n ẹ kéde yín òun nìkan kọ́ ẹ kàn rí pé ẹni yìí kò tiẹ̀ ní súnà kankan ṣe rárá ẹ ní láwùjọ súnà ẹ ní kọ́kẹ́kọ̀ọ́ súnà irú yẹn náà pè kọ́ àkàkùrá bẹ̀rẹ̀ fún wọn ẹ kàn sá gbogbo ọkàn sáwà ọmọ rọ́pọ̀ pọ̀ mọ́ra wọn ọlọ́run ó sànú wadé inú jẹ́ inú tí ẹ̀rú jùtù gbogbo àwọn dáwà yẹn irú àwọn dáwà wọn fẹ́ máa ṣe ẹ àwọn wọn ti wá kó bá wọn ṣàbábù lọ irú àwọn dáwà yẹn wọn ti kó bá wọn gidi gan gbogbo àwọn òròyìn burúkú wọn ti wá gbé sáwọn ṣàbábù lórí àwọn ìròyìn ikhwan àwọn òròyìn tí ò dáa wọn ti kó sáwọn ṣàbábù lórí ẹ pọ́blẹ̀mù wa bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ nínú súnà níbi dáwà alábùlà kan ṣe káàkiri yìí wa nítorí wa tẹ́sí mọ̀ pé bẹ́yìn ṣe ń ṣe nǹkan ni asaru tí mo tún fẹ́ mú wá ń sìn mo wà nínú tàríkù Baghdad mujalladu ẹlẹ́kẹjọ mujalladu ẹlẹ́kẹjọ nínú tàríkù Baghdad page three hundred and seventy four wọ́n ní wàkọ́dìmà Dawud al-Asbahani al-Zahiri Baghdada وكان بينه وبين صالح ابن أحمد حسن داود الأصبهاني الظاهري هو أدي لبغداد wọ́n ní láàrin ìgbà tó dìlú Baghdad yìí àwọn ọ̀rọ̀ kan wá wáyé láàrin wọn àti Salih bin Ahmed tí wọ́n dẹ̀ gbọ́ra wọn yé tí àwọn dáadáa kan ṣẹlẹ̀ láàrin wọn ìgbọ́ra yé kan ó ṣẹlẹ̀ láàrin wọn pẹ̀lú pé Salih bin Ahmed ó béèrè àwọn nǹkan kan lọ́wọ́ Dawud al-Asbahani al tó ń fi ròyìn pé àbáyá ẹni tí wọ́n ń sọ nípa rẹ̀ òyìnbẹ̀ fakallama Salihan an yatalattafa lahu fil istidhani ala abihi Dawud al-Asbahani al-Zahiri ọwá bá Salih sọ̀rọ̀ wípé kó dákun kó fọgbọgbọ́n kó bá wọn fi gbàǹgà lọ́dọ̀ bàbá rẹ̀ kó ń fẹ́ rí bàbá rẹ̀ kó fọgbọgbọ́n kó fi mọ́bí sí bàbá tó ti mọ̀ pé Imam Ahmad fẹ́ rí òun sójú ni o ẹmẹ tí ń o ẹ dákun sáwọn tí o ṣé ẹni tó ń gán mọ̀ pé lórí pa ń ṣe wáàsí ni à ń ṣe wáàsí ni so tábà ti fẹ́ ṣe wáàsí má sọ mọ́tàbù tẹ̀ ṣọ̀dà o má sọ o sáṣà má sọ gbogbo tí ó bá jọ papọ̀ lórí ẹ̀ ta'awanu fima ittafaqna alayhi wa ya'dhiru ba'duna ba'dan fima ikhtalafna fihi ó ti báyìí sí sá má sọ ogun kálukú má sọ ọmọ kífẹ̀ tá a ti jà pàṣírà wa hàn sẹ́rí ibi tá a ti papọ̀ ní ìjà má sọ irú dáwà burúkú wo ẹni ìjà mọ̀ kí Imam Ahmed fẹ́ rí òun sójú wá sọ fún ọmọ Imam Ahmed pé kọ́dà òun kọ́ lọ bá òun fọgbọ́gbọ́n kọ́ lọ bá òun fọgbọ́gbọ́n gbàyàn lọ́dọ̀ Imam Ahmed kí Imam Ahmed má fi máa kó wọn ni torí pọ́nmù pé tí màmá bá gbọ́ kúrò kọ òun kò ní fẹ́ rí ìmùsójú fàátà sọ́ọ̀lìhù àbá fàkọ́ọ̀lẹ̀ lẹ́hù sọ́ọ̀lìh ọwọ́ lọ bá sọ imam ahmed wípé arọ́jùlùn sàálà ní ayé àti yàkà ọkùnrin kan sọ fún mi wípé òun fẹ́ kí wọ́n bá ọ̀rìn ìdálọ́dọ̀ yẹn kó òun fẹ́ rí ẹ̀rí ó wá ní ọkùnrin kan sọ fún mi pé òun náà fẹ́ máa dọ́gbọ́n fún bàbá rẹ̀ òun náà wá dárúkọ Dawud lọ ní rọ́jùlùn sàálà ní ayé àti yàkà ọkùnrin kan sọ wípé òun fẹ́ rí yín ni sà Imam Ahmad sọ pé mọ́sìmù ta kí ló kọ rẹ̀ Imam Ahmad kí ló kọ ẹni tó lòun fẹ́ rí mi èmi e kan gbà yàn èmi e kan fún yàn láàyè kọkàn wá rí mi lásán gbà èmi e ṣe tajà tí aran tí yàn kan lè máa wọ̀ níwọ̀kuwọ̀ ta ni kí ló kọ rẹ̀ jẹ́ mọ́ Qal Dawud ní Dawud ni ẹ̀rí ó tún dọ́gbọ́n mi sẹ́yìn pé àwọn tí ń jẹ́ Dawud pọ̀ kò wá sọ pé Dawud al-Asbahani tí Imam Ahmad fi mọ Dawud ti ṣe wá ní Dawud ó tún fẹ́ gbàbẹ̀ wọlé tí màmá jọ pé àti Dawud ọ̀dà kí wọ́n wọlé ìyẹn àpòfúnmẹ́ tí Dawud lo ọgbọ́n yẹn kọ́ọ̀l ìmọ̀mọ̀ pé min aina Dawud tó ń wí níbo ló ti Dawud tó jẹ́ ti min ahli nínú àwọn ọwá láti àwọn ọ̀dọ̀ àwọn ará ṣe sọ̀nà ìtàhù pé kí ṣe nígbà qala wa kana salihu yuraghibu an ta'rifi iya sọ́ọ̀lì wá bẹ̀rẹ̀ sí máa dọ́gbọ́n ó bẹ̀rẹ̀ sí máa dọ́gbọ́n láti júwe ẹni tí ma mamadu fi ní ma famazala abu abdillah yafhasu anhu hatta fatina faqala imam mamadu wa yẹ kò gbò nísà ń béèrè nísà ń wádìí imam mamadu sà ń wádìí nípa ẹniyẹ títí tí mamadu padà gbọ́njá pé ẹ̀hẹ́n sẹ́ni tó ń fi annahu za'ama anna al-Qur'ana muhdathun fala yaqrubuni ó ní àwọn ah, mọ́ṣẹ́ mẹ́rin tó ń sọ lẹ́yìn ìgbà tí mama mọ́dí sí ìwádìí fínífínífíní tí mama mọ́dí padà gẹ́ẹ̀tì ẹni tí fi ń pamọ́ tí ò fẹ́ tí mama mọ́dí ma ẹni tí ó fi gbàyànjá tó fi wọlé tán mama mọ́dí wa ní à ah, mọ́ṣẹ́ mẹ́rin tó ń wí òun so orí Muhammad bin Yahya an-Naysaburi ti kọ lẹ́tà sí mi nípa àlámàrí rẹ̀ wípé ó gbà wípé Quran ẹ̀dá Ọlọ́run bá ní fàlàyà kúrúbù ni nítorí ẹ̀kọ́ má súnmọ́ mi má jọ wọlé má láyé má jọ mi rárá mo ti gbọ́rọ̀ nípa rẹ̀ pé ó sọ pé Quran ẹ̀dá ni qal sọ́ọ́lì wá sọ fún bàbá rẹ̀ pé ya abati bàbá mi ní ìsọ àpọ́nlé nu ya abati tí lábá bá fẹ́ pọ́n èèyàn lé bá fẹ́ pọ́n bàbá lẹ́nu ni ya abati ìyẹn bàbá mi yantafi min hadha wa yunkiruhu a ọ̀rọ̀ tẹ́ ní wọ́n sọ ń parẹ̀ yìí fàkọ́lá abu abdillah imam ahmad wa sọ wípé muhammadun yahya asdaku minhu so rẹ̀ ń tọ́ sọ̀rọ̀ yẹn nípa rẹ̀ ó jólódodo jùlọ èrò ní ń pa èmi ò lè gbá láyè ẹni tó sọ fún mi pé ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ó jólódodo jùlọ láta zanlahu fi masiri iléyà má fún ní yọ̀ǹda kọ́ wá sọ́dọ̀ mi ò èmi ò fẹ́ rírú àwọn yẹn báyẹn o ẹ dákun ẹ wo bí mama ahmad ṣe ń bá àwọn oníbídàlù ẹ ṣé bẹ́yìn ṣe ń bó bídàlù nu ṣé bẹ́yìn ṣe ń bó bídàlù nu tẹ́sí wọ́n jọ Imam Ahmad rárá wọ́n jọ àwọn sálàfù rárá ó nira fún wọn manhaju yìí ní wọn lára àwọn rí ní rí pé ah, tabaníkàwọn báwọn èèyàn ló báyìí yìí tá à ń wá lọ́dọ̀ wọn àní rí àwa aláwọn masọ́ọ̀lì aláwọn àǹfààní kan tá a fẹ́ jẹ lára wọn àní tá à wò kí lè ń wò ẹ ṣàlàyé fáyé kan gbọ́. درء المفاسد مقدم على جرح المس... على جلب المصالح وني قاعدة ويدا ينادما كاتيا برودانو كوسا با كلا واوري eh káàtì aburú tó bá lè kó bá ní dànù ó ṣàgbà kálà ń wá ẹni ẹlẹ́ ń wá orí nísìnyí tó lè kó bá yín bẹ lára tẹ́lẹ̀ tí ń wo ẹ gbọ́dọ̀ pátì tó bá ti kó bá yín tán orí tẹ́lẹ̀ wọn ṣẹ́ padà rí mọ́ ẹ ní padà rí mọ́ kò yẹ báyìí nísìnyí nígbà tó bá ti kó yín tán so darul mafasid muqaddamun ala jalbi ala jalbi masalih kọ́ yín dàtẹ́yìn náà mà ní ó ti wá di bí ilé ìtẹ́ ń gbàgbé gbogbo àwọn tẹ́ mà ṣé kìí ṣe pé ìfẹ́ inú ló fẹ́ máa fáwọn èèyàn lójú báyìí ó ṣe di bí àlámọ̀rí nítorí àwọn aláwọn àǹfààní ayé tẹ̀ ń wá tẹ̀ wá ń gbàgbé ń tẹ̀ mà tó bá yẹ pé àǹfààní pé ẹ fẹ́ fi wọ́n mọ̀nà ni ẹ máa ṣàlàyé ẹ dú sáàyè yín ẹ máa ṣàlàyé àwọn aburú wọn ẹ máa ṣàlàyé fún wọn ẹ máa kẹ́rì wá lórí tí tí wọ́n fi mọ̀nà báwọn sálàfù ṣe máa ń ṣe nìyẹn kò dìgbà tẹ bá tó wọ́n bídí àpapọ̀ tẹ́jọ wá ń ṣe tẹ́ wá ń kóra yín sága kẹ́ torí wọn tún ṣe gbogbo àwọn manhajù báyìí manhajù tí ò lójútu ni ẹ dákun ẹ mẹ́nìkan wá náà àfa súnà tí ń ṣe dáwà tẹ́yìn ṣeun bóyá bí nìtẹ́ni àlẹ́ fi rú ẹ̀jọ́ ni tó ti kó gbogbo àwọn àṣàyẹ̀rọ̀ àwọn àṣàyẹ̀rọ̀ àwọn sufi gbogbo àwọn jahmiya gbogbo àwọn maturidiya gbogbo àwọn tó kó gbogbo ẹjọ́ papọ̀ ságàbáhùn tẹ́jọ́ ń ṣe dáwà àbí mọ́bìnrin Qayyim lẹ́ fi yín jọ ni àbí ṣé Imam Malik ló ṣe ni àbí Imam Shafi'i ni àbí Imam Abu Hanifa ni àbí Imam Ahmad ni àbáwọn sọ̀hábà olóṣèlú wọn àbí Hasan Basiri ló ṣe mú dáwà yẹn ni àbí ìwó ló ṣe mú wọn gẹ̀ẹ́dà pọ̀ mú dáwà yẹn wá. alif sam sọlá barakatu ibi tán ti kó àwọn kọ̀dáríyà àwọn jàníyà àwọn khawarij tán ti kó ogun papọ̀ tán ṣe mú dáwà yẹn ẹ̀dà pọ̀ yẹn mú wá dáwà yẹn ò lójútu wallahi wallahi kọ dámẹ́nà àjẹ́ alùsùn náà jàmá àmọ́ ẹ̀dà pọ̀ ẹ̀kú so nínú àwọn ẹ̀rí mi tá tún gbìyànjú àti mú wa nítorí àsìkò òun náà tún ni nínú mizanul i'tidal ti imamu zahabi mizanul i'tidal di zahabi a rí asáwì ń bẹ̀ ṣe rí síwájú kí n tó ka asáwì yẹn àwọn àwọn asáwì pọ̀ tó wá látọ̀dọ̀ àwọn àyímọ́tul islam lórí bá ṣe ń bá wọn níbi dáàlò kò yí báyìí nísìn ayédè máa bá nínú kútùbù sunna wàlà àkọ́ìd tí wọ́n kọ́ síbẹ̀ nínú tíra àwọn sunna àkọ́ìd tíra àkídà tíra sunna ẹ máa bá ń bẹ̀ fẹ́ kí wọ́n ṣàlàyé síbẹ̀ bẹ́ẹ̀ ṣe ń báwọn ẹni ìṣáájú àwọn sálàfù sí báwọn oníbídà lò so afa tó máa fẹ́ mú wáyìí náà lára ẹ̀ náà ni qala asim al-ahwal asim al-ahwal sọ yìí pé jalastu ila qatadata olóhùn jòkó ti qatada ń jọkàn jalastu ila qatadata olóhùn jòkó ti qatada fadhakara amro ibn ubayd fawaqa'a fihi ó ní bí qatada bó ṣe bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ amro ibn ubayd nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ sí máa sọ àwọn ọ̀rọ̀ rẹ̀ láì dá nìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí máa bàjẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ tí ò dá nípa rẹ̀ فقلت قلوا واسقوا لا أد... لا أرى العلماء لا أرى العلماء يقع بعضهم في بعض أه ولي نيري كما فاهم براما جباي àìwò lẹ́ ń ṣe yìí kọ̀tádà ta jù kú ti yẹn àgbà fà tàrí pàpà ẹ wá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ àfà kejì ẹ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ àfà ẹ wá ń sọ ẹ wá ń sọ̀rọ̀ ẹ láì dá àwọn afẹ́ ìṣe bí ẹ bẹ̀ fi ń ṣe yìí bẹ́ẹ̀ ni ó ṣe máa sọ pé ẹ̀ ń kàn ṣe gíbà àwọn èèyàn lásán wọ́n ṣe ríbà ni ríbà àwọn afá ni wọ́n ṣe ríbà bẹ́ẹ̀ náà ṣe máa ń ṣeun ẹ ní asim alahwal náà sọ pé òun sọ ń jọ pé òun èrí káwọn àfáà máa sọ̀rọ̀ ara wọn láì dá báyìí tá a wá jòkó tì yẹn yín tá a rò pé ní ọlọ́run yín tá a rò pé àfáà ní tá a bẹ̀rẹ̀ sí máa bẹ nìkan jẹ́. fakọ́l ọ̀tádà wa sọ pé yá ahwal ìrẹ́ ahwal awala tadri anna rajula idha ibtada'a fayanbaghi an yudhkara hatta yuhdhar ṣé wọ́n mọ̀ yín pé téèyàn bá ti ṣe bídà ó ti tọ́ ká sí máa dárúkọ rẹ̀ kí táwọn yóò fi sá fún ni kálíbà àmàpálá burú ni sóò mọ̀ ni ó gbọ́ yé ọmọ kéwú débẹ̀ ni. fajitu muqtamman fanimtu ó ní òun bá wálé lẹ́ni tí ìbànújẹ́ bá òun pé kí ni ìṣẹ̀lẹ̀ yìí àwọn àfáà ló bẹ̀rẹ̀ sí máa dájú kọra wọn yìí àwọn àfáà náà ń sọ̀rọ̀ ara wọn yìí náà ń ṣe sílẹ̀ ipá ìlú mọ̀yìn fẹ́ parun báyìí àwọn àfáà ní ṣe rí bá ara wọn yìí ìbànújẹ́ sábà òun bá sùn. faraitu amro ibn ubaid yahuku ayata min musaf ó ní lójú oorun báyìí ló bá rí amro ibn ubaid tí wọ́n ń sọ̀rọ̀ tí kọ̀tádà ń sọ̀rọ̀ nígbà tó ń wà lọ́dọ̀ kọ̀tádà òun bá rí lójú oorun yàṣùkú ayata min al-mus'af ní bá bẹ̀rẹ̀ sí máa káyà kan nínú al-Qur'an ní ọba ríka ní bá ń káyà yìí ní ọba ríka ní bá ń ká àá ah. fakultu lahu subhanallah olùwà sọ fún pé subhanallah ayà lọ ń kà lórí ká ìwọ àgbàfà tá a mà pá àgbàfà ni ó tó sì ti kú à ah. kí ló lọ qal inni sa'u'iduha ló bá sọ amur bin ubayd nítorí pé inú àwọn tó fọyín òrìjà níyà káàkiri pé quran ẹ̀dá ọlọ́run ọba ni nígbà tó wà ní ayé ni ọlọ́run ọba adékẹ́lá fẹ́ fi ìyẹpẹrẹ bó ti yẹpẹrẹ ọlọ́run fẹ́ fi hàn asim al-ahwal nítorí pé ọlọ́run ọba adékẹ́lá fẹ́ jẹ́rìí ọ̀tádà lórí bó ṣe ń sọ̀rọ̀ amur bin ubayd yẹn tó ń sọ̀rọ̀ ẹ̀ láì dáyìn ọlọ́run fẹ́ jẹ́rìí rẹ̀ pé n ti ń sun gangan lọ́dà tí wọ́n rí pé àwọn àfà wọ́n fẹ́ máa sọ̀rọ̀ ara wọn àwọn àfà jẹ́ ìfi hàn lójú oorun ẹni tó ẹni tán sọ̀rọ̀ ẹ̀kọ́ lè má bí kò rẹ̀ sí burú tó ní ọlọ́run bá ìgbà tí asim al-ahwal tó rí ṣe sí ẹ̀rú gbàgàn pé ha àsọ̀rọ̀ tí kọ̀tádà ń sọ fún mi nípa ẹni ìyá sí bó ṣe ń rìn yẹn ní lórí tòótọ́ kọ̀tádà ní sọ̀rọ̀ ní sọ ẹ̀ẹ́ gbọ́nkàtà wí ní sẹ́ fàdákọ̀rọ̀ amr ibn ubayd fawakọ̀ àfihì ń sọ̀rọ̀ yàn ń dárúkọ rẹ̀ yín sì ń bàjẹ́ jọpọ̀jú ní kọ̀tádà eh, sẹ́mẹ̀ntì ń pè ní kọ̀tádà ọmọ kéwu ọmọ kéwu ibùdó masọ̀rọ̀ jìmọ̀ ni náà máa ń pè ní kọ̀tádà ẹ̀ látún gbé yín ní ìjìnlẹ̀ yìí ẹ̀yin tẹ́ lẹ́yìn ọ̀gbọ́dọ̀ máa dárúkọ òní irú máa ń hájú wọlé fẹ́ máa pa àwọn èèyàn sí ìkùtì èyí mi gan ẹ̀ wàláì kò yé mi nọ́mbà fọ́ ìgé tẹ́ bá tún lọ wọ átàrù mí ègé tààtù mú wá lónìí inṣàlá tààtù mú wá lónìí átàrù yìí wà nínú ah, mizanul ìtìdáàlì títí alimami zahabi bákan náà ni ní mujalladu lẹ́kẹjà ẹlẹ́kẹta page two hundred and seventy five waqala alfalas alfalasu ó sọ nínú afáàrù tán gbà látọ̀dọ̀ rẹ̀ nínú tíra tí mo sọ yìí ó ní amru maturukun sahibu bid'a amrun maturukun sahibu bid'a amru maturukun bẹ́ẹ̀ bá ti rí nínú hadith ẹjú hadith yẹn ni wà ń lò sahibu bid'a ti oní ni ta ló ń sọ̀rọ̀ yìí alfalas ó ń dárúkọ amru ó dẹ̀ ń sì jẹ́ pé oníbídà ni téèyàn mọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin lẹ́yìn ọ̀gbọ́dọ̀ dákọ̀ yẹn àbí ẹni kò sí nínú ẹ̀kọ́ kò sí nínú ìlànà sàlàfíà kéèyàn máa dárúkọ yẹn kò sí nínú ìlànà manhaj alisuna kéèyàn máa dárúkọ yẹn tó kílẹ̀ fẹ́ sọ nípa tí fàlásù sọ yìí. wa qala adh-dhahabi fi wasil ibn ato alimamu adh bákan náà nínú mizanul i'tidal náà bákan náà mujalladu lẹ́ẹ̀kẹrin page three hundred and twenty nine alimamu adh náà sọ̀rọ̀ nípa wasil ibn ato ẹ̀mọ́ ìdàgbọ̀n yìí wá sí ibùdó àtọ̀ ìkànnù àwọn àgbà olórí Mu'tazila ni àfa ẹni tó dá ìròyìn Mu'tazila lẹ̀ ẹ́ wá sí ibùdó àtọ̀ ẹ́ so ìgbà tí Imam Dhahabi ń sọ̀rọ̀ ẹ̀ ó ní kana min ajladi Mu'tazila kana min ajladi Mu'tazila nínú àwọn tó ya wèrè nínú àwọn tí àìtìzáàlù wọn ní agbára ẹ́ òní kí ẹ̀yin lèyìn ọ̀gbọ́dọ̀ dárúkọ ẹ̀ ṣe rí pé manhaj tẹ̀ ń pè wá sí wọn manhaj ti ń tako manhaj sálàfù ni ẹ̀yin sọ pé má bá lo àkọwà àmọ̀ lánàá di máa ń sọ kílódé táwọn eléyìí náà tí wọ́n rí má bá lo àkọwà àmọ̀ tẹ́yìn sọ gbogbo àwọn ẹ̀rí táwa mú wá lánàá òun làwọn àfáàrí dúró lórí lórí pé èèyàn máa ń dárúkọ ni nítorí pé wọ́n mí eléyìí ṣe nàṣíhà fẹ́sìn ọlọ́run bá wọ́n fi ń fọ ẹ̀sìn ọlọ́run bá máa ní àdínú nàṣíhà àdínú nàṣíhà àdínú nàṣíhà ẹ̀mẹ́ta la Nábì wí àdínú Abu Ruqayyah Tamim ibn Aws ad-Dari nínú Sahihu hadith yẹn ẹ̀rí tó ní agbára ní táwọn olùmọ́mọ́ ń lò lórí pé eléyìí báyìí min babi nasihati lid-din min babi nasihati lid-din èyí ṣe nasiha fẹ́sìn ọlọ́run bá ń fẹ̀sìn ọlọ́run bá mọ́ ni. bákan náà alimamu zahabi bákan náà nínú mizanu al-i'tidal wọn náà pé mujallada àkọ́kọ́ page eh, ninety seven tún sọ ń náà fi ibn abi duad nígbà tó ń nípa ọmọ abu duad wọ́n dẹ̀ sí jẹ́rìí rẹ̀ pé èèyàn bu ni wọ́n sọ̀rọ̀ rẹ̀ wọ́n dárúkọ rẹ̀ bákan náà imam ahmed rahimahullahu ta'ala imam ahmed sọ pé nínú àṣíyàrú àìlámi nùbàlá rẹ̀ ti rí ilé ìbáyìí títí imam zahabi náà ni mujalladu ẹlẹ́kọkànlá volume eleven page three hundred and forty four imam ahmed sọ pé káàna sáwùrú yàrá kọdà sáwùr ó ní ìròrí kọdàríyà orúkọ yẹn ní jẹ́ sáwùr fa ó ní ìròrí kọdàríyà imam ahmed dákọ rẹ̀ wọ́n dẹ̀ sọ aburú ẹ̀ wọ́n dẹ̀ sọ àwọn yẹn lára nípa rẹ̀ wàkáàna ahlu hims nafawuhu wa akhrajuhu ìgbà táwọn ahlu hims tọ́rí pé ó ti ríro ìburúkú ìròrí kọ̀dáríyà báyìí wọ́n lè jáde kó ń lò ní wọ́n wọ́n lè jáde pé ìwọ yìí ò lè sílùú pẹ̀lú àmọ́ pẹ̀lú ìròrí burúkú ó kó bá àwọn èèyàn ó kó bá àwọn èèyàn ẹ̀dá kan ká má rẹ̀ bóun ó ṣe mà pálá burú bóun ó ṣe mà bó ṣe balò kọ́ máa kéré bó bá àwọn èèyàn àbí bí tẹ́ bá ti pa ti tẹ́ ń wòran èyí àwọn èyí mọ́nàjù burúkú tẹ̀ ń pè àwọn èèyàn sí yìí wàláhì ọlọ́run ó jẹ́ ẹni tí ó bá ń bẹ̀rù ó sì jẹ́ káwọn èèyàn náà kọ́lọ́run yóò lè sànù kò ní kágbà tẹ̀jẹ̀ pẹ̀lú àwọn ìtẹ̀n fún wa bákan náà tábàlọ́ wọnú al-Ibanatu al-Kubra bá pọ̀ mujalladu ó pàdé al-Awza'i al-Imam al-Awza'i ẹ̀ tí máa ti ń jẹ́ bẹ́ẹ̀ famadda yadahu ilayhi bó ṣe náwó sí al-Imam al-Awza'i kó n fẹ́ bà lọ́wọ́ nìyẹn fa aba an yamudda ilayhi an yamudda yadahu ilayhi wá kọ̀ pé irọ́ èmi ní náwó sí ọlá yìí ní gbọ́wọ́ rẹ̀ ẹ̀yẹn náwó sí al-Imam al náà wò kí ẹ̀ náwó sí yẹn kí wọ́n sì kò sì yarí pò ní náwó sí sáà pé ìyẹpẹrẹ ni ọwọ́ òun ò lè padà sáàyè rẹ̀ mọ́ torí èèyàn máa gbà lórí ìgbóni pé ah, àbùkù òrìlé alimami ọ̀záyò imam al-awza'i kọ̀ pé láyé èmi ò ní gbọ́wọ́ rẹ̀ wa qala ya sáwò imam al-awza'i wá sọ pé ya sáwò rírẹ́ sáwò law kanati dunya la kanati muqaraba tó bá yẹ pé ìjà tí ń bẹ láàrin ni àti ẹ tó bá yẹ pé ìjà ta yé ni à la kanati muqaraba ìbá súnmọ́ àbá sì jọ parí àbá súnmọ́ra wọn àbá súnmọ́ra wa walakinahu àti ṣùgbọ́n sì ni sẹ́ni tó ń nawọ́ sí tí ò gbọ́wọ́ sóun ní ọjọ́ tora wọn ságà kan mọ̀ sí ẹni tí wọ́n náwó sí tó ní kọ́kọ́ rẹ̀ sápò pé láyé èmi ọ̀bà wọ́ lọ́wọ́ èmi ní tí ń bọ ọjà sí èsì ọ̀rọ̀ ayé tó bá yẹ pé tọ̀rọ̀ ayé ni à ń parí ẹ̀ kò sí nǹkan tó le tó bá ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ni kò sí nǹkan tó èmi àti ẹ láyé kọ́ ẹ dákun sẹ́ni tí ò gbọ́wọ́ yàn sẹ́ni tí ò gbọ́wọ́ yàn ni wọ́n jọ tora wọn sága tó làwọn sì lẹ́jọ́ irú eléyìí tẹ́yìn fẹ́ máa irú manhaj tẹ́ fẹ́ máa tẹ́ ń lò tẹ́ fẹ́ máa pè wá síhùn tẹ́ fẹ́ máa pa àwọn yàn síhùn àwọn ò lè gba gbogbo manhaj yẹn à lè gbà á èyí báyìí nísìn so pẹ̀lú gbọ́ ọlọ́run ọba ọlọ́run ó sì jẹ́ káwọn èèyàn gbọ́ yé pé manhaj tẹ́ ń pè wọ́n sí manhaj burúkú ni manhaj tí ò dá ni ọlọ́run sì jẹ́ kẹ́yìn náà lè túbá kó ń bẹ́ a ṣàdúrà kẹjọ lórí manhaj yẹn ọlọ́run bá dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ kò yí báyìí nísìn ṣòwò ẹ̀yin ilẹ̀ kan ń gbé nígbè ìjà àwọn ò bá yín jà àwa fẹ́ ṣàtúnṣe yé ni lórí manhaj tẹ́ fẹ́ máa pèpè sí ẹ̀yin ilẹ̀ ń yarí ilẹ̀ ń sagírí ilẹ̀ nítorí pé kìnnìkan bẹ lára yín ẹni kìnnìkan so eléyìí ò sí nǹkan tọ́kàn wa gbogbo tẹ́ bá ti ń ṣe tí ò bá ti lẹ́rìí àwọn ọmọ tako àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú yẹn so níparí níparí ò ní pé asaru kan tó ń bẹ tí màá tún fẹ́ kí a fi parí ní òní yìí inshallah a tún tẹ̀síwájú torí eric mọ́sọ́lá náà mo ní àwọn asaru pọ̀ bámú àwọn ẹ̀rí pọ̀ bámú fẹ́ mú wa fún wa ṣùgbọ́n torí àsìkò ìfẹ́ jẹ́ kí àsìkò wa ìfẹ́ dá wa lágara àsìkò ìfẹ́ jẹ́ kí kíní ìkó jágun púpọ̀ ká lè tó yẹ ká ṣe kókún kẹ́kẹ́ ká máa pín jẹ́rẹ̀ díẹ̀ báwọn títí tọ́lọ́mọba alékílámì yóò fi ní kó dodo hàn sáwọn tí ń wá òdodo. wa qala abu idris al-khawlani abu idris al-khawlani sọ wípé ala asaru ilé tí mo sọ yìí náà ẹ bá nínú al-ibana tul kubra al-ibana náà ẹ bá ń bẹ mujallad ẹlẹ́kejì page four fifty. abu idris al-khawlani sọ wípé ala inna aba jamilata la yu'minu bil qadar fala tujalisuhu ó ní ẹ tẹ́tí yín kẹ́ gbọ́ o ẹ̀yin ìyẹn ẹ o ó tó kọ́kọ́ táwọn jiná kó tó dákun èèyàn tó fẹ́ dákọ̀ fún ẹ̀yin tẹ́ ní kéèyàn má dákọ̀ ẹ tún táyẹn jí pé ẹ dákun ẹ gbọ́ ẹ tẹ́tí yín ẹ dákun ṣe ẹ̀yìn yẹn dákẹ́ ẹ dákẹ́ ẹ dákẹ́ mo fẹ́ sọ̀rọ̀ kan tó pàtàkì fún mi. inna aba jẹ̀míìlà dájúdájú àbú jẹ̀míìlà láàyò mẹ́nu bẹ̀rẹ̀ padà kò ní ìgbàgbọ́ sí kádàrà o fàlàtù jàlè sóhù ẹnìkan ní ọ̀gbọ́dọ̀ jù kó ti o ṣe gbọ́ mi ẹ gbọ́ àbẹ́ gbọ́ ẹnìkan kan yín ọ̀gbọ́dọ̀ lọ kéwú lọ́dọ̀ rẹ o ẹnìkan yín ọ̀gbọ́dọ̀ lọ gbọ́ wàásù rẹ o ẹnìkan yín ọ̀gbọ́dọ̀ wọn jù pẹ̀lú ẹ o ẹ ọ darúkọ ó tún wá ní káwọn èèyàn kọ́kọ́ ẹ dákẹ́ ẹ dákẹ́ ẹ dákẹ́ ọ fẹ́ darúkọ ẹ torí kọ́ fẹ́ darúkọ kẹ́ẹ̀rẹ́ báwọn ibi tó pàtàkì dédé ẹ̀ máa darúkọ lẹ́yìn tẹ́lẹ̀ yẹn gbọ́dọ̀ darúkọ tẹ́lẹ̀ yẹn ìwà ìlẹ́kọ̀ọ́ ni àwọn kan lẹ́kọ̀ọ́ máa darúkọ máa darúkọ àwọn èèyàn ìyẹn túmọ̀ sí pé ń bínú sí wọn tẹ́sí mọ̀ sí pé ń bínú wọn ń ṣe kéta wọn ń ṣe kíní kan hmm? torí pé ẹ̀wà bẹ̀rẹ̀ sí máa fóòrù jù wa bí báyìí nìsí tí wọ́n náà bá lè kẹ́ lọ́sàn-án wa náà bá lè kẹ́ láyé ó a wà lórí manhaj ilé tí ó sì kí ni ilé tí ó lálàáfíà ọlọ́run bá lè jẹ́ lọ́rùn jẹ́ kí a sọnù ọlọ́run bá lè jẹ́ lọ́rùn jẹ́ kí a sọ àwọn èèyàn nù ọ̀làlá gbogbo àwọn ìsọkúsọ ilé tí ó ń lọ láwùjọ wa yìí táwọn èèyàn ń pè ní manhaj ali sunnah wal jamaa abẹ́lọ́run bá lè jẹ́ kí ọlọ́run bá kí ó bá wa sí ojú àwọn èèyàn kí ọlọ́run bá tí àwọn àyímọ̀ wa tá ń ká ìrìn lórí ẹ̀ o ní abẹ́lẹ̀ wọn bá ilé kẹ́lá kọ́lọ̀ jẹ́ kí àwọn ẹlẹ́ máa rìn lórí ẹ̀ kọ́lọ̀ jẹ́ káwọn ẹlẹ́ máa gbọ́yé àwọn shabab tí wọ́n ti gbà kan jẹ́ pẹ̀lú àwọn sàtífíkètì tí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn kan abẹ́lẹ̀ wọn bá ilé kẹ́lá kọ́lọ̀ kó dákun kó bá wa darí wọn padà sínú ìtẹ̀lé ẹ̀rí nù kìtàbà ti súnmọ́ ẹ̀rí lèèyàn máa ń tẹ̀lé ẹ̀rí pẹ̀lú àgbóyè àwọn ẹni ìṣáájú ẹ̀gbọ́n kan ló fi ẹ̀rí Quran hadith lórí àgbóyè àwọn ẹni ìṣáájú títí pẹ́ nìkan kan dé yọ́kàn máa sọ yọ́kàn máa tú ìsáyà Quran fún yín hadith anabi fún yín yóò mọ̀ wá ní táwọn olùmọ̀kan sọ yóò mọ̀ wá sọ ẹ́n ìdí Ibn Taymiyyah ò sọ yóò mọ̀ wá twist ẹ̀ fún yín ìdí Imam Ahmed ò sọ yóò mọ̀ wá twist ẹ̀ fún yín àwọn àtàrù làwọn ń kà yìí mo ti ń sọ fún yín lánàá màdẹ́ tó máa tọ́nu màá bá fi parí lónìí pé àwa o pẹ̀lú gbogbo náà bá manhaj táwọn sálàfù wà lórí ẹ̀ lọ́lọ́run ó jẹ́ káwa lè máa wà lórí ẹ̀ lọ́lọ́run ó sì jẹ́ ká lè máa pèpè àwọn òní sọ nǹkan kan láyé pẹ̀lú gbọ́nà bá bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ ká lè sọ nǹkan láyé tó jáde kúrò nínú àgbọ́yé tí àwọn sálàfù wà lórí ẹ̀ tó tako ẹ̀rí inú kìtàbà àti súnà lórí àgbóyé táwọn sẹ́láfù wà lórí ọlọ́mọ jáde sọ láyé in táwọn ọmọ sọnù kódà kẹ ẹ má fẹ́ bẹ́ẹ̀ kẹ ẹ rò pó le jù ẹ mọ́nájú táwọn tẹ̀lé nu òun gẹ́gẹ́ lè yóò fi là ẹ kò sí nǹkan kan tó lè tó lè tún yìí ṣe àyàfi tó tún àwọn ẹni ṣáájú ṣe bá a bá padà sí mọ́nájú yẹn a kàn máa fọdún yẹn dún ni a kàn máa tara wa jẹ ní nǹkan ò lè dáa bá a ṣe ń wí fún yín nù ọgbọ́n láti jọ ìtẹ́ tí ń dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n náà tẹ́ sì rò pé ibi ọgbọ́n yín tẹ́ bá ń dá tẹ́ bá gbé kalẹ̀ fúnra yín tẹ́ rò pé ẹ máa lò ni ẹ fi rí nàtíjà ẹ rí nàtíjà ọ̀nà láti jọ ìnà ẹ ṣe padà síbi báwọn sáàbù sí ẹ̀rìn tẹ́ fi ní nàtíjà tí dáwà wọn tó fi ṣàǹfààní gbogbo ẹ̀jẹ̀ ẹ̀yẹ̀ oníṣì ẹ̀ ń ti ń dọ́gbọ́n láti jọ ìnà wọ́ yín ọ̀tẹ́ntẹ́ fẹ́ kọ́wọ́ yín tẹ̀nà. pápá jùlọ àwọn ìjọba mùsùlùmí láti 1928 náà ti dá wọn lẹ̀ 2018 làwọn yìí 90 years kí ẹ̀ ń lo 90 years láyé kọ́ mọ́ ṣàǹfààní kankan ẹ má kẹ́ ẹ má rí ìjọba kan náà gbà lẹ́yìn kẹ́ ẹ má dàlúrú ẹ gbọ́dọ̀ padà sí dáwà tó lálàáfíà ní táwọn òòlù twenty years tọ́lọ́ sí nìkan rí kẹgbà Muhammadu bin Wahab dáwà rẹ̀ gbogbo alámọ̀ ẹ́ sóòlù náà ti yẹ àṣẹ olóòlù náà ti yẹ àṣẹ lórí dáwà tó tó ṣe tọ́lọ̀ bàdìgá ìfàlùbáríkà sí ẹ́ ẹ̀sìn bínú ẹ̀dùn níyì náà ẹ́ gbogbo àwọn tẹ́ àwọn ọ̀gá yín ti wá gbé kalẹ̀ láti fẹ́ tẹ̀sí ń lo ẹ̀ nínà sí yà ẹ̀ lè ní kìí sì pé wàlúwà tẹ́ ẹ̀ bá ti lè rìn bí ọ̀nà ọba àtànẹ́bì ṣe fẹ́ káàrin táwọn sálàfù ṣe ṣe rìn tẹ́ ẹ rò pé yóò máa pẹ́ wa bẹ́ẹ̀ tẹ́ ẹ rò pé yóò pẹ́ wa tẹ́ ẹ rò pé ọ̀nà ọ̀nà àrùmọ̀kọ́rọ́yìn kan bẹ tẹ́ ẹ lè gbà bóyá lọ wọnú òṣèlú ni tẹ́yìn náà bá wọnú òṣèlú kẹ́ kẹ́ wá gbàgbẹ́ dókè kẹ́ wá yí ẹ kàn tara yín ni àwọn tó tó yírú lánàá wọn padà gbá lọ́wọ́ wọn padà náà ni tí jà bẹ́ẹ̀ sì mọ̀ pààyàn náà ni pé so gbogbo agbára tẹ̀ ń fa gidi wá yìí ẹ̀ ẹ̀ lè rí náà tíjà ń bẹ̀ à ń sọ fún yín àwọn ìdí ìsìlẹ̀ yìí yẹ kó wí fún yín o náà tẹ̀ tó ń sọ mọ́ tẹ̀ tó rò pẹ̀ súnmọ́ra yín wọ́n ń tàn yín ni <laughs> wàhálà wọ́n ń tàn yín ni ṣé ọlọ́run kó sànú wa ọlọ́run bá rí gẹ́lẹ́ òní jẹ́ kí yá sọnù ọ̀dọ́lá ilẹ̀ lọ́lọ́ aqulu ma